الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين لن يأتي قلوا بلدها ló ti ṣe àlàyé fún wa nínú àyà tó síwájú ètò síwájú eléyìí nípa bí ó ti ṣe tọ́ ká ti ka ara wa ká sọ ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún wa dé wọ̀ eléyìí tá a ní apá kan nínú àwọn sàábé ṣe tọ́lọ́mọba kó sì ṣe ìbáwí fún wa àti gbogbo àlọ́mọ àtijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù pẹ̀lú àyà tó dá lórí mọ̀sẹ̀ ńtọ́lọ̀ ńsẹ̀ lẹ́tọ̀ọ́ ńsẹ̀ léwọ̀ lórí ara rẹ̀ tọ́lọ̀ ńsẹ̀ tún ní ká máa jẹ nínú ńtọ́lọ̀ wọn bá tọpa léṣe fún wa tó sì lẹ́tọ̀ọ́ tó sì ṣẹ́ni tó dùn tó dáa lẹ́yìn eléyìí ó wá ṣeé ṣe kápá kan nínú àwọn èèyàn kò sí àyà ẹmẹsẹ ńtọlọǹsẹ lẹ́tọ̀ọ́ fún yín ẹmẹsọdẹ ìwọ fúnra yín ó ṣeé ṣe kápá kan nínú àwọn tí wọ́n jẹ́ olùjọ́sìn fọlọ kí wọ́n sì àyà yìí. torí ẹ̀ wọ́n ti tẹ̀síwájú pẹ̀lú ọtí mímu títí tọ́lọ́mọba tí wàá sọ àyà yìí kalẹ̀ fún un. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تصلحون أيها الأخوة دولو أتموا جهة كتان تتمتعوا جهة كتان àwọn ìrísẹ̀ ìgbẹ́sẹ̀ pé oúnjẹ lọ síwájú wọn ọ̀já mọ́ kankan ọ̀jẹ́ kankan wọ́n lẹ́sìlám bẹ́ẹ̀ ni àwọn ọkà tẹ́ ẹ máa mú láti wò ní nǹkan tẹ́ fẹ́ ti ọ̀dà àbí òní dá gbogbo wọn ọ̀dà máa sọ̀tàn bí ìbá ṣe dọ̀tí àti fẹ́ àṣẹ pọ̀. fẹ́ẹ́ tẹ́ ní wò ẹ̀jìnà sí o la'allakum tuflihun kẹ́lẹ́ bá tó yẹ. ayẹ nígbà tó náà wá sọ kalẹ̀ títí débi fahal antum muntahun sẹ́ẹ̀dẹ̀kùnrin àbí ẹ̀ní dẹ́kùnrin àwọn sàbí dáhùn ìntàhẹ́yìnà rabbana ìntàhẹ́yìnà rabbana àti wàá mú wa tó fún báyìí wọ́n lọ ká tó mú sí ma ìwọ ọlọ́run wa àwọn òkú mú sí ma látò mí lọ báyìí eléyìí jẹ́ sábà mi tọ́nà ọba wa tó fi sọ àwọn àyà ìta yìí bákan náà ọ̀rọ̀ ọlọ́run tó lè ta àlùfẹ́ nínú àwọn àmì sọ̀rọ̀ lẹ́hàtì tó náà fi máa báyìí kò sí ẹsẹ̀ lórí àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni tó hùwà rẹ̀ tó ti tẹ́ dọ́tọ́dà kò sí ẹ̀ṣẹ̀ lórí wọn lórí ọtí táwọn ti mú tí wọ́n ti ti kú lórí pé wọ́n mú sí sáájú kọ́nà oṣooṣù àyà fún nǹkan tí mo lè wọ̀ ọ̀sẹ̀sẹ̀ lórí wọn. torí ìgbà tí àyà yìí sọ̀kalẹ̀ pé ẹ má mú sí má tọ́lọ́ ti sọ pé bẹ́ẹ̀ fọ́ọ̀nù tẹ́ ẹ bá fẹ́ sórí ẹ má mú sí má apá kan náà tàbí tọ̀ bó o lọ́rọ̀ àwọn ọmọ ẹ̀yà wa tó ti pé àwọn mutí kú sáájú kọ́lọ́hún tó sọ ayà ìkàlẹ̀ lọ́lọ́hún tó wá sọ ayà ìkàlẹ̀ pé àwọn ẹni tó ti kú lórí pé wọ́n mú bí ṣùgbọ́n tí ikú wọn síwájú títí ọdún léèwọ̀ kò sí ẹsẹ̀ lọ́rùn wọn ọlọ́run ní ti di wọn léèrè tó bá ti di ọ̀pẹ̀ dàrúkẹ́ yà tó báyìí bẹ́ẹ̀ náà wọ́n tún ní nínú sábàbí tó mú káyà yọ sọ̀kalẹ̀ kù. òun náà ní pé Ibn Abbas radiyallahu anhuma ọ̀sọ̀ fún wa nípa apá kan nínú àwọn sàábé tó wa wọ́n ṣe ọ̀mùtí gbogbo wọn amùtí yóò kẹ́rí nígbà tó ti gbé ọtí ń pa wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní tìra wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní tìra wọn jálajàla sí ní fọwọ́ ba ọmọlàkejì wọn. sílẹ̀ yìí náà wọn ti bá mutí bá mutí ó dá ó lè gbé kó kọ́ sọ́lù ẹnìkan lé ọtí o tóró wọn ọmọ kó ń sè kankan wọn ti ra wọn létí kalẹ̀ yánnayànna nígbà tó ti wọn á dá sílẹ̀ aka ìpadà sí wọn lára apá kan ní wọn tí wọn ṣe léde tí wọn sọ ike á bá ti ṣe jọmọ ẹ̀yà tó pẹ̀lú lágbẹ́dẹ́ owó ti ṣe mí léde tó tọ́ba ẹ̀kú níta ẹ̀ tó kálukú wọn nígbà tí wọn rí bí àwọn ti ti jọ síra àwọn léde lọ́mú kí apá kan nu wọn kọ̀yìn sápá kan ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìdíra ẹni sínú ọwọ́ àtẹlẹ̀ láàrin náà lọ́nà ti sọ yìí pé إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله wàhálì ẹ̀sùn mọ̀tòwò ǹjẹ́ àṣetọ́ni ìfẹ́ láti dálẹ̀ láàrin yín òun náà ní kẹjọta ara yín látàrí ọtí mímu tẹ́lẹ̀ tí ọmọ kórìíra ara yín látàrí ọtí mímu kọ́sọ̀ yín dání tí ò ní lè sin tí ò ní lè sin rántí ọlọ́run bá má látàrí torí ẹ̀ àwọn eléyìí wọ́n jẹ́ sábàbí tó mú kí ọlọ́run lọ sọ ayọ̀ ìgbàlè. الإمام البخاري رب حديث ولد أنس بن مالك رضي الله عنه وني مهم mọ̀n bu ọtí fún àwọn èèyàn mu mọ̀n bu ọtí fún àwọn èèyàn mu ní ilé Abu Talha orí bẹ́ẹ̀ la wà lọ́lùpẹ̀pẹ̀ pẹ̀pẹ̀ wípé kẹ́ ẹ mọ tí ọlọ́run bá ti ti ọtí mímu léwọ̀ ẹ mọ bọ́lọ̀ ti ti ọtí mímu léwọ̀ báyìí ìyẹn àbùtọ́ṣà lónìí kí n jáde kí n lọ wo kí n lẹni tí ó ń lu koro yẹn wí ánà sì ni mo bá jáde mo sì rí mo gbọ́ ní tí ń wí. ń sọ na ọ̀lẹ́ ìnà kọ́mọ̀rọ̀ kọ̀dùhùrì mẹ́tì lẹ́sẹ̀ tí ẹ gbọ́ dájúdájú ọlọ́run ti di ọtí mímu lé o. Abu Talha ó sì sọ fún mi pé ilham ta afrik am gbogbo ọtí ti mẹ́lẹ́ gíga wọ́n mú lọ́wọ́ kọ́bọ̀ sọ yín dìgbà ọ̀sán dìgbà ọ̀sán gan ẹ̀sùn lò ẹ̀sìn sẹ́lọ̀ ọ̀dọ̀jọ́ alẹ́ kẹ́ tó tú bá ọ̀nà bóyá gbọ́ àárọ̀ gan ló. ẹ̀ka náà ni wọ́n da gbogbo ọtí nítorí àti ọlọ́run bá wa ọlọ́ni. ìdí ni pé onígbàgbọ́ òdodo òun lẹni tí tẹ́tí gbọ́ àti ọlọ́run tí ti ètò bá ṣe àṣẹ ti wà wù tí ti dènà sí ìtọ́lọ́run bá bá pọ̀ fún aláàbìsẹ̀ yàtọ̀ sí gbogbo ẹni tí kì í bá aṣọ olùgbàgbọ́ òdodo àìmọye lẹni tí ọ̀pọ̀ ọlọ́run bá gbọ́ náà ti gbọ́ nínú àwọn àṣẹ ọlọ́run tí ò fi ṣe wà wù ọ̀pọ̀ ìtọ́nà ń pọ̀ fún wa lòun náà ti tẹ́tí gbọ́ rí ṣùgbọ́n tí ó jìnnà sí ẹni tí ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn ò ní gbọ́ àti ọlọ́run wọn tẹ̀lé wọn ò sì ní gbọ́ ńtọ́nà ní ká má ṣe wọn ó jìnnà sí wọn kàn máa gbọ́ dájọ́ ni ó lè ba àṣẹ sábàbí àti ìyá wọn sábàbí jọ̀gbìn ní àlùkìyà ṣùgbọ́n olùwàgbọ́ òdodo. táwọn bá ti gbọ́ kọ́nà ní ẹsẹ̀ báyìí ẹ̀ ní sáláìrí wọn níbi tọ́lọ̀ ní fún ọ̀sẹ̀ sẹ́mà ti gbọ́ kọ́nà ní ẹ̀mẹ́sẹ̀ báyìí ẹ̀ lè náà ti tọ́lọ̀ ní àwọn olùgbàgbọ́ òdodo nìyẹn ìdínú tọ́lọ̀ wọn kò sọ pé yáàbà ní ádámà ẹ̀yọ́ máa nẹ́bí ádámà nítorí gbogbo ọmọ àwọn náà báwí. ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn lálẹ́ dojú àtẹkọ tí wọ́n tẹ̀ láti ọlọ́ọ̀ yìí ti ṣe gbogbo wọn lálẹ́ sọ fún pọ́lọ́ ikpe bá ṣe nǹkan kan léèwọ̀ tí wọ́n jìnà torí ẹ̀ lọ́nà wọn bá ló fi dá àwọn olùgbàgbọ́ òdodo sí pẹ̀lú pèpè yìí pé ayọ̀ ọ̀lẹ́mìnà àmọ̀ ẹ̀yìn ti ti mà ike olùgbàgbọ́ òdodo kò lè olùgbàgbọ́ òdodo àyàfi kọ́ máa àwọn onígbàgbọ́ òdodo àyàfi kọ́ máa ṣe nítorí kò sáǹsà ní fún ìgbàgbọ́ rẹ lópin ìgbà tí ìgbàgbọ́ yìí ọba ti rí kásẹ̀tì fọlọ̀ gẹ́gẹ́ bó ti ti jẹ́ ike ẹ̀sìn tó ń bá ń ṣe fọlọ̀ kò nítumọ̀ nígbà tó ọba ní imáni tó méjèèjì yẹn mútẹlẹ àdìmá àtìgbàgbọ́ òdodo àtúntẹ̀rí wọ́n sì mara wọn ni tọkàn ọba sí kò sí lékè ìṣẹ̀lẹ̀ wúlò èèyàn gbàgbọ́ èyí hùwà àwọn olùgbàgbọ́ èèyàn ń hùwà àwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n kọ̀ọ̀kan lọ́wọ́ bá gbọ́ kò ní láada kò sì ní láada torí ẹ ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo innamal khamru wal maisiru wal ansaru wal azlamu rijsun min amali shaytan innama pé ohun tá a fẹ́ sọ nípa rẹ̀ kọjá nkankan bí èsè dàwó níta sọ nípa rẹ̀ kọjá nkankan bí èsè dà sọ nípa rẹ̀ ọtí ọtí mímu tẹ́tẹ́ títa èrè tẹ̀ ń gbé nǹkan lọ síwájú ẹ̀ fẹ́ǹsì wọ ojú rí rẹ̀ bákan náà ọfà tẹ́ ẹ máa sọ fún yẹn ìpínkọ́ lọ mú kan nínú ẹ̀ láti máa báwo ni àdáwọ́lé rẹ̀ ó ti fẹ́ rí ọlọ́ni gbogbo àwọn ọmọ yóò jẹ́ kankan o bí ẹ bá ti ẹ̀gbin bí ẹ bá ti dọ̀tí ẹ̀gbin ni wọ́n jẹ́ ẹ̀gbin lọ́tí jẹ́ tẹ́tẹ́ títa ẹ̀gbin ni àwọn èrè tẹ̀gbẹ́ tẹ̀gbóúnjẹ lọ́síwájú wọn ẹ̀gbin ni bákan náà àwọn ọ̀nà tẹ̀ ń gbà láti máa fi sọ yìí pé ẹ̀tẹ́ nímọ̀ nípa tọ́pamọ́ gbogbo ẹ̀gbin ni. min amali shaytan àti pé apá kan ni wọ́n jẹ́ nínú sí àṣepọ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá ti ń bá wa sọ̀rọ̀ kálíbà àmàbí aburú àwọn nǹkan fún wa nípa àwọn ìṣiṣẹ́ tó ọlọ́ọ̀ni wọn jẹ́ kẹkẹ bí ibà sẹ̀gbìn tẹ́tí orí èèyàn bá wá pé ni wọ́n bá jẹ sínú tẹ́tí èèyàn bá ǹjẹ́ ńdọ́jẹ́pin ní ọmọ fowó rẹ̀ rà rárá o kìí ṣe ńdọ́jẹ́pin ló fowó rẹ̀ rà kìí sì ṣe ńdọ́jẹ́pin lọ́lọ́ fowó rẹ̀ ta tí wọ́n bá dé bàbá ń tẹ́tẹ́ kìí sì ṣe ńdọ́jẹ́pin ni wọ́n máa gbóúnjẹ lọ síwájú ẹ̀ nígbà tí wọ́n ní làákàyè kìí sì ṣe ńdọ́jẹ́pin ni wọ́n máa wá àti máa ìmọ̀ nípa tí àdáwọlé rẹ̀ lè já sí lọ́dọ̀ rẹ̀ bákan náà min amali shaitan tàlẹ́ ní tí ó ti rú ọlọ́run ọba lódodo tí ń sin lọ́n bọ́lọ̀ wọn bá ti ti fẹ́ tọ́wọ́ ajẹ́ pé sí àṣetọ́ni ló wọ́n mọ̀ dáwọ́lé ọtí mímu inú sí àṣetọ́ni tẹ́tẹ́ títa inú sí àṣetọ́ni èrè gbígbẹ́ inú sí àṣetọ́ni káma wá kóúnjẹ lọ síwájú èrè inú sí àṣetọ́ni káma kó àtẹ́gbọ̀nà kan nímọ̀ nípa ńtọ́pamọ́ inú sí àṣetọ́ni táwa lẹ́ni náà. tí wọ́n nìkan náwó sókè ọ̀rẹ́ múlẹ̀ fún ẹnìkan àti náwó kọ́dà tó ti lórí àwọn olórí ibú torí ẹ ọlọ́wọ́n bá fi ń wa àwọn aburú ń bẹ nínú àwọn yìí kálí sí i ọlọ́dún sí i yẹn ó lágbára ju mo tẹ́lẹ̀ wọ̀ lọ nínú ṣìnà sí ọlágbára ju kápẹ́ èèwọ̀ ni lọ torí tí wọ́n ní kò ṣìnà sí tahrimun wa ziyada ìtẹ́lẹ̀wọ̀ ni àtàlékún torí tí wọ́n bá pèlè wọ̀ o lè máa rìn ní gbèrígbèrí rẹ̀ ṣùgbọ́n gbàtàn ní kò ṣìnà sí ó sì máa ṣe pé má tiẹ̀ súnmọ́ ambọ̀tìbọ́tì pé ṣe kí ẹ bọ́lá wọn bá ti ti sọ pé wọn lọ tọkọrọ bó zina ẹ ò gbọ́dọ̀ súnmọ́ zina ó lágbára sí wípé èèwọ̀ ni zina lọ nítorí má súnmọ́ zina sí èèwọ̀ ni àti àlékún bákan náà nínú sọ́nà tó ti hàn wá ike àwọn nǹkan wọn yóò tún da onílà alẹ́kùn tó fi hàn ẹ̀sìn ti kẹ́lẹ́ bá a sórí rẹ̀ ó túmọ̀ sí pé tí wọ́n ń ọ̀kan nínú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin kò sórí rẹ̀ o àmùdí ò lè sórí rẹ̀ kọ́kọ́ lẹ̀ owó sì ní fi jẹun ọ̀mùtí o le sórí rí kò lè rí àlùjànnà wọ̀ níta yà ń sọ wa nù bákan náà o kò le sórí rí láyé kò lè sórí rí lọ́rùn ń lọ síwájú èrè tẹ̀ ń bọ́ òòsà nígbà tó bá ti dọ̀tí náà kó wọn ń ń wò ó. ẹ bá ti wò sí ọ̀dà bí òní dá àtẹ̀yìn bàbá oníyàwó ọlọ́run fi hàn wá nu ara ẹgbẹ́ ẹ̀ lè sórí ire gbogbo ọ̀nà àbújá kan sí fún ẹ kò lè sórí ire àti kẹ́ ẹ pa àwọn nǹkan wọn yẹn jù lẹ́sí lè sórí ire. ọlọ́ni nàrà yorì rìṣẹ́ ìkọ́nù ayé òkè àbẹ́yìn kùmùlẹ̀ àdá wàdí wàlbọ̀wọ̀ àti lùkàmù ti lùkàmù rẹ̀ wàlmẹ́yìsẹ̀ wọ́n yẹ fahal antum muntahun ọlọ́ọ̀ni ń sin ní àṣetọ́ni fẹ́ látàrí لا mímu látàrí tẹ́tẹ́ títa tẹ́ ẹ bá pọ̀ tẹ́ lẹ́ẹ̀ ní pọtí mímu sí ẹ̀ nípa tẹ́tẹ́ títa sí ìdáṣetọ́ni fẹ́ yọ ọ̀sẹ̀ lórí yìí ọ̀fẹ́ dá ọ̀sẹ̀ sílẹ̀ láàrin yìí látàrí ọtí mímu ọ̀fẹ́ dá ọ̀sẹ̀ sílẹ̀ láàrin látàrí ọtí mímu tó bá sọ fáwọn èèyàn ń jà ẹ wá là wọn ẹ bá gbéra lẹ bá lọ bẹ kẹtọ adé wọn ni àwọn mùsùlùmí ni wọn ti mú burúkutu yóò sẹpẹ gan ni wọn gbà tí wọn ti lura wọn ẹnìkan jọ sọ fún yín tẹsí pẹ ìdààmú lọlé tẹ́lẹ̀ náà kí lẹsùn fẹ kí wọn sì lẹ́yìn tí wọn mú burúkutu tán lẹ́yìn tí wọn mú sẹpẹ tán lẹ́yìn tí wọn mú gúldà tán tí wọn mú táwùtì tán kí lẹsùn fẹ kí wọn sì ẹnìkan ti gbára gbóná ìjà fún ọmọ kanra wọn lẹ́sẹ̀ fún ọmọ sọra wọn ń bò kò sí nǹkan ìyàlẹ́nu bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti fowó ara wọn rà á wọ́n ti ti tẹ̀lé torí ẹ̀ wọ́n ti tẹ̀síra wọn wọ́n ń ba dúkìá ara wọn jẹ́ lẹ́yìn tí wọ́n mutí kìí ṣe nǹkan bàbàrà ẹ̀rí tí wọ́n bá sọ pé èèyàn bó ti wọlé tẹ̀ wọlé ni lọ́ọ̀dà epo bẹntiróòlù lọ́ọ̀dà lòkìrì lọ́ọ̀sánásì níta ìlú ọmọdé ni pé ètò kórì rẹ̀ dàrú ó ní àwọn olè ọ̀dàrú tí ètò kọ́ mu sí ah, ẹgbàá ń tó mu gan nù. ẹ̀yin ti ti mọ̀ ike ẹni tó mu sí àbúrò wèrè ni àmì tó tura wọn lọ́dọ̀ àmì jẹjì àmọ́ àlè pé lábúrò nítorí bọ́ bá ti mu ti tán làákà ìtì lọ nígbà tí làákà ìlọ tán kí ló lè ṣe kí ló lè ṣe wọ́n ní wọlé tó wọlé lọ́ba kún ìyàwó rẹ̀ ń kó ẹ̀rọ àwọn bèrè a ah, ó ṣe wẹ̀rẹ̀ ní ó ṣe wẹ̀rẹ̀ ó mu tí ni ah, ọtí náà ló mu. torí ẹni Uthman ibn nínú ọ̀rọ̀ alátọ́dọ̀ rẹ̀ ó ní gbogbo gbogbo ká ká olóbi ká dínà mọ́ malakeji torí rẹ̀ wọ́n ń bára wọn jà lẹ́yìn tí wọ́n mu títán na ṣe nǹkan bàbá rà nílùú kan nínú ọ̀yọ́ na náà ni wọ́n ní àwọn olówó méjì kan náà ń bẹnu ẹni tó lówó ju lù yẹn nígbà tí ilẹ̀ bá tú kálukú wọn máa club náà ti club bàbá tí wọ́n ti sẹ́mi á pàdé kílọ̀bù yẹn tán èdè òyìnbí máa ṣẹlẹ̀ láàrin wa mo lówó ju ọ̀lọ́ olówó tó mi mo lówó ju ọ̀lọ́ olówó tó mi wọ́n á ṣe bẹ́ẹ̀ jọ yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní wọ́n á bẹ̀rẹ̀ sí ní jìjàkadì àwọn olówó ká wọ́n bẹ̀rẹ̀ sí ní lura wọn wọ́n á ní mọ́tò tí èkéde kejì wọ́n gbé lọ sí kílọ̀bù jọ yẹn wọ́n bẹ nínú mọ́tò tó wọ́n jù láyé mọ́tò méjì tó ti dà lólu yẹn ńgbà tí èkíní wọn tí ó gbéra ọlọ síbi mọ́tò ẹnìkejì ọsọ gíláàsì rẹ̀ ń gò gbogbo gíláàsì kọ dànù kí á lè fẹ́ kẹ́nìkejì náà dé torí pé làákàyè ọ̀sùn títí bí bí kọ́mọ́rì nǹkan bàjẹ́ kọ́ làákàyè ọ̀sùn títí bàjẹ́ bí kọ́mọ́rì tí wọ́n bá fún un jẹ́kọ̀ọ́ náà bá fún wọn jẹ́kọ́ lọ́nà àmúgò ọ̀sọ̀ ọdún mọ́tò eléyìí orí rẹ̀ wọ́n wà eléyìí ọba lọ sí ibi bó tomato rẹ̀ ọba gbé màjáde ipò wọn pa sẹ́nu pọ́tí òun náà ni mẹsẹ̀njà tí máa gbé yàn lọ síbi gbogbo àyíká olùwọ́n pa kò sí tí ọ̀sẹ̀lẹ̀ ó ń tì bá túlẹ̀ ẹ̀rọ pé ẹ̀yìn làágbà yìí látàrí pa àpótí kò pé kó yẹ díẹ̀ tí o tún má tẹ̀kù wọ́n dàbí kọ́tì tẹ̀ fi bo wíńdò yìí náà yìí kó yòó ní wọlé dáadáa àmọ́ díẹ̀ díẹ̀ ọmọ wọlé bẹ́ẹ̀ ńlá ká ìwéré wọn máa bẹ lọ́ba túlẹ̀ ńgbà tó túlẹ̀ eléyìí bá rí pé kò sí títí kò sáì ṣe ọba ń pépò ọ̀dàlùmọ́tò tiẹ̀ ó tún dàlùmọ́tò ẹ̀ kejì ọba sáré sí la hawla wala quwwata illa billah nbọ làákà ìwà wà bàbá tó ti di bàbá bàbá ó ti bí ma ọmọ tiẹ̀ náà ti bí ma ẹ̀ wò ṣe ń ṣe wèrè ah kò ní já bọ́ sí táwọn kò ní dá fáwọn mùsí nítorí pé tí wọ́n ń ṣe wọ́n ń kó bára wọn wọ́n ń kó báyàwó wọ́n ń kó bọ́mọ wọ́n ń kó bórílẹ̀-èdè látàrí ọtí mímu àìmọye kan wọ́n bàjẹ́ látàrí ọtí mímu àìmọye òkun ẹbí ló ti já dànù látàrí ọtí mímu àìmọye dúkìá ni wọ́n ti ná dànù tẹ́lẹ̀ tí ń pàyàwó tí ń pọ́n máa ń lé torí ẹ ọlọ́ni ọ̀tẹ̀ ìkórìíra rẹ ni ìlà ṣètọ́ ni ṣe látàrí ọtí mímu àti tẹ́tẹ́ títa ẹ̀yin náà wò tẹ́tẹ́ tẹ̀ta kíní kan bàbá àjẹkù wọ́n máa lọ ọbẹ̀ kíní kan lòtó àti lótò lótìrì kíní kan náíjà kú náíjà kíní kan lóríṣiríṣi tí wọ́n bá ta tẹ́tẹ́ yìí ẹni tó bá wúyìn wọ́n á máa dunnú. ẹni tí ò wín ìbànújẹ́ ni tí wọ́n tó wín bàbá wa kó owó tó jẹ lọ́wọ́ níwájú ẹni tí ó kí ni ṣe yọ kọ́kọ́ wú ọtí kàtẹ́gbé yóò fi ojú kó ọmọ lẹ̀ tọ́ba rí pé kọ̀ọ̀rọ̀ yóò ní kí ló rò kórí ọmọ lè tó orí lẹ́gbẹ̀ẹ́sẹ̀ mi ọ̀jẹ̀ láìpẹ́ yìí máa fún náà tó gbáwájú. òun ti gba kọ́ ẹ̀yin tẹ́sí sẹ́kọ̀ ní kẹ́ múra náà àti sẹ́mi náà lọ bá wí bá wọn kò dájú kó rí ẹ pé kí a pé ní wèrè léjì náà náà bá di pé wọ́n ti wọ́ ẹ̀fẹ́ síra wọn ò ní kówó délé so látàrí tẹ́tẹ́ títa ẹ ò gbọ́ tẹ̀sán sí máa ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ajaja tẹ́tẹ́ tẹ̀ ń ta pa bọ́ọ̀lù gbígbá wípé bá Chelsea ní ó win ìwádìí sọ pé kì í ti Chelsea ló máa win o Barcelona ni ó win wọn á ní dájọ kọ tẹ́tẹ́ yẹn dájọ kọ ẹ bá jọ kọ pé tí Chelsea tó bá ti lè win Barcelona gbé mọ́tò ń tọ́ wa ń ta ọ̀nà sọ pé tí Barcelona tó bá ti lè win ajẹ́ pé ilé òun ó ti tiẹ̀ ẹ dákun ẹwà àwọn wèrè méjì gbogbo ntí ọ̀rọ̀ ọ̀run ní ìwọ wa sọ fẹ nìkan látàrí àwọn kan gbá wọ awọ ewúrẹ́ ọwọ atara rẹ ọpadànù tó sitẹ tó sitẹ kójọ nínú gbogbo gbèsè ayé rẹ ẹ dákun àwọn ẹni tí ìwọ ń sọkọ sí fún òwìn wọn bá gbé mọ́tò rẹ lọ ṣé ọba ẹni tí ń gbé mọ́tò lọ lọ́wọ́ àbí wo ló ti wù. tọ́ba ní kọ́kọ́rọ́ mọ́tò ńkọ́ tọ́wọ́ méjèèjì ló ti fún àbọ̀ lẹ́ ma so níjọ́ tó o bá sì rí ṣe ó rò dáadáa rò láyé ìka ó gbé so táǹbì nílé wọn bá sì gbà mọ́ ọ lórí ara wọn jáde kó nulẹ̀ tó kó bá wọn ìwọ náà ni àbọ̀ sọ irú àwọn sọ wọn yẹn ló máa ń ṣẹlẹ̀ níbi tẹ́tẹ́ títa ẹlòmíì ta tẹ́tẹ́ títí wọ́n fi gba pátàdì rẹ̀ sìlá wọn mú tọ́fi bẹ̀rẹ̀ wọ́n jẹ́ sìlá wọ́n tún lágbádá wọ́n tún gbàgbádá lọ́rùn rẹ̀ bùbá wọ́n yọ bùbá lọ́rùn rẹ̀ singlet wọ́n tún gbà lọ́rùn rẹ̀ wọ́n dẹ̀ ẹja ṣe ṣòkòtò wọ́n tún gbà ṣòkòtò di rẹ̀ pátá ńkọ́ ẹ torí kó o lè bá rí kọwọ lọlé tẹ ẹ bá fi ẹwọ mú wa báyìí torí tọlọ torí ẹ tí ẹ bá ta tẹ́tẹ́ ó ti ó ti rawọ́ lórí ibú orí ibú tí ò ní pẹ torí ẹ ọ̀tẹ̀ ló máa ń dálẹ̀ àṣetán látàrí tẹ́tẹ́ títa ó máa ń sọ àwọn èèyàn dọ̀tá ara wọn ẹ̀yìn pẹ̀ pọ̀yìn síra yín ẹ̀yìn yín. wọ́n ẹ̀ tó sẹ́kù máa ń dìkìrì lẹ́ẹ̀ yóò sì yín lọ́nà àti ìrántí ọlọ́run ọmọ tí olóhùn títà tó ń gbọ́ títà subhanallah walhamdulillah pékin njẹ́ ọmọ ẹgbẹ́ ní gbogbo ní títà fún bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni màá ra gbogbo yín lẹ́rú lù yìí ó ní ra wa lẹ́rú pé pàdé ra lẹ́rú ìjẹ́ díkìrì tó wà lẹ́nu ọmọ tí ẹ̀ ní gbọ́rọ̀ rí lẹ́nu wèrè àmọ́ kọ́ ọmọ tí wọ́n ti la ilaha illallah له الملك وله الحمد وهو على كل شيء قدير لا ẹ lè gbọ́ lẹ́nu ọmọ pípé kí ni. ó ń gáàlì wọn kó di màláìka lásìkò tó mu sí yóò tán kódà ọ̀pọ̀lọpọ̀ ọ̀mùtí ló máa ń bú ọlọ́run ọba wa lẹ́yìn ìgbà tó bá mu sí tán. ẹ̀rí lọ sí gbogbo ló ti jẹ́ kí àwọn olórin àwọn ah, ọ̀pọ̀lọpọ̀ ń jọ gbọ́dọ̀ àlùkìyàwó láwọn ẹgbẹ́ ọtí wàá gba àwọn olórin tí wọ́n tún máa bá àwọn ìgbàlù kúránì nínú kùdì ẹ̀yin náà máa kíyèsí ẹ bá gba ọ̀nà ilé ọtí kọjá lálẹ́ ẹ máa wọ àwọn rẹ́kọ́ọ̀tù tí wọ́n ń plé wọ́n lè fetí sí mi láì yàásín àwọn lè ti gbà pé wọ́n lọ́ba lọ yàásín pẹ̀lú ẹ̀rọ ọtí ń pè torí tọ́tọ̀ kọ yẹ kọjá ike èèyàn ń gbọ́rù rẹ̀ nígbà tí òun mutí kátó akégbà tó wù. àwọn bàbá tó kọ sínú rẹ́kọ́ọ̀dù ẹ mọ̀ pé wọ́n gbé jọ pé dàrúkì yà wàhálà ńlá ọmọ tí kìí ṣe ìrántí ọlọ́run dépò pé àgbẹ̀ páyọ̀ ọlọ́run bàbá alágbájá gbàtẹ́ kó ìfọ́sí bóyá wò tẹ́lọ́ ọlọ́run wò sí ọlọ́run kó ń gan ọlọ́run torí pé orí ti dàrú kò sí làákẹ́ wàhálì sọlẹ́ ó ti fẹ́ di lọ́nà àti máa ṣe sọlẹ́ àmì tí wọn ní oṣù sọlẹ́ wọn ni ayé àlọ sọlẹ́ yóò ní wọn bóun wí tọ́lá sì lérò fún wọn bóun wí àti gáàsì tọ̀ tí ń gbé bọ̀ amẹ́tíláńtì sáàgbà láyé ànígbà láyé o náà láti sọ pé tó bá rí pé ẹni tó ń wọ ẹgbẹ́ rẹ̀ nù sọlẹ́ ọtí ń rùn lára rẹ̀ ìwọ àtẹnìkan ẹ̀rọ ajáko láti yín kẹra mú lápò ọ̀tún àtàkóòtù kẹwọ jáde fóònù mẹsàlásì torí pọlọ ń sọ pé yá ayọ lẹni iná ámánù náà sọkọrọ bò sọ dáadáa wà á ń tó ń tó ká ọ. hàtà tàlẹ́ mu máa tòkò lóhùn ẹ ò gbọ́dọ̀ súnmọ́ sọlẹ́ ní ìgbà tẹ́ ń hún ríra síwájú kótó di pé ẹ máa ń tẹ̀sẹ̀ nù sọ̀rọ̀ torí ìdílé àwọn olùmọ̀ọ́yìn níṣẹ́ lọ́lọ́wọ́n bá sọ pé ṣèpọ́n fẹ́ lé yín jìnnà sísọ náà látàrí ọtí mímu tó ń ti wípé ọmọ tí kò sí tó lè gbà wẹ̀ pẹ̀lú ọtí mímu ọmọ tí kò sí tó lè yọ sàgá pẹ̀lú ọtí mímu bẹ́ẹ̀ ni ọmọ tí kò sí tó lè lọ sí hajj nígbà tí mo fi wọ́n ní ọlọ́wọ́n bá sọ pé ó fẹ́ lé yín jìnnà sí sọlẹ́ à tẹ̀lé hàn ó ṣe bẹ́ẹ̀ láti táwa jì ní pé tó bá lé yín jìnnà sí sọlẹ́ à yóò lé yín jìnnà sí gbogbo nǹkan yòókù tó tún sẹ́kù ní ẹ̀sìn fúlà. sìlẹ́yìn ti mà pẹ́nìkan ò ní ti sọ láti ráàlì ẹnìkan kò ní ti sọ láti ráàlì àyàfi kó fi gbogbo nǹkan ní ìṣẹ̀lẹ̀ ní Islam ráàlì. tíṣe tọ́ọ̀nù tọ́ba wa ta ọtí tó lé ọ̀sẹ̀ tọ́tarọ sí tọ́sọ́dọ̀tọ̀ ọlọ́run tó sì rántí ọlọ́run bá má ẹ̀dá kò tó lè gbà wẹ̀. tẹ́rẹ́ntì ọtí bá ti wọ̀ lẹ́wù kò ní lè gbà wẹ̀ o tọ́rẹ́ lómi wà lọ́dún wákàtí kan síra wọn ìgò mẹ́ta ni. ẹ wá wo wákàtí tá à ń fi gbà wẹ̀ tọ́lọ́dọ̀ orí ò lè gbà wẹ̀ kò ní lè gbà wẹ̀. bó o ó ti láti ẹsẹ̀ kù dépò pé yóò lè yọ kàkà gbogbo ẹ̀ ti torí di eléyìí ọlọ́ni ká antum muntahun ǹjẹ́ wàá gbọ́rọ̀ kẹ́ pátì bí ǹjẹ́ wàá gbọ́rọ̀ kẹ́ jìnnà sí bí ọlọ́wọ́ ayé lẹ́yìn eléyìí ọ̀nà tọ́tọ́tọ́ yẹ yín tí yàn án bá tí yàn fi sórí rẹ òun náà lélẹ́yìí o òun náà ló ti yẹ kẹ́ ẹ gbà òun náà ló ti yẹ kẹ́ ẹ tún ní máa bíbẹ lórí ẹ̀ kẹ́ ẹ lè bá a sórí rẹ òun náà ni wọ́n fi ọ̀wọ́ ẹ máa tẹ̀lé tọ́lọ́run ẹ máa tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wàhálà kẹ̀sì sọ́ra fásitì máa tójú ọ̀nà àṣepọ̀ torí kí ọtí mímu nínú ọ̀nà àṣepọ̀ nù tẹ́tẹ́ títa nínú ọ̀nà àṣepọ̀ nù káma bọ́ eré nínú ọ̀nà àṣepọ̀ nù káma ṣe yahoo nínú ọ̀nà àṣepọ̀ nù. sẹ́yìn tẹ́wọ́ lẹ́yìn tẹ́ ẹ bá wá sáfìsì papọ̀ tẹ́ ẹ kọ̀ láti gbọ́ ìkìlọ̀ tọ́lọ́ bá ṣe fún yìí tẹ́ ẹ̀kọ́ láti tẹ̀ láti ọlọ́run pé ẹ̀tẹ̀lé tọ́lọ́ ẹ̀tẹ̀lé tàbí sallallahu alaihi wa sallam. fa'lamu annama ala rasulina al-balaghul mubin ajẹ́kẹ́ ẹ̀mọ̀dájú pé ìjíṣẹ́ tó hàn gbangba ní tànẹ́bì ànẹ́bì ti jíṣẹ́ ànẹ́bì ti jíṣẹ́ ẹ̀yin lẹ́ dáràn torí pé sí ọlọ́run tọ́lọ́ fi ràn ó anabi sallallahu alaihi wa sallam ó ti tẹ àbí òjíṣẹ́ òjíṣẹ́ lẹ́yìn rẹ̀ lọ́lọ́run wa sọ nípa àwọn tó ti kú táwọn mu títí tí wọ́n ti kú sáájú kọ́lọ́run tó sọ sílé wọ̀ ọlọ́ni laysa 'ala alladhina amanu wa 'amilu salihati junahun fima ta'im kò sí ẹ̀ṣẹ̀ kan lórí àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ti ti sẹ́ẹ̀rí ọlọ́ni kò sí ẹ̀ṣẹ̀ kan lórí wọn lórí tí wọ́n jẹ sínú ṣáájú fún wọn tó kú tó sì wá já pé tí wọ́n jẹ sínú yẹn ọlọ́run padà wá sílé wọ̀ lẹ́yìn fún wọn kò tẹ́tẹ̀ lórí tiwọn. ìdá mẹ́tàkọ́ wọn máa lókun ìgbà tó ṣe pé wọ́n páyọ̀ ọlọ́run ọba kú wọ́n sì gbọ́ ọlọ́run ọba gbọ́ títí tí wọ́n fi kú wàá mi ló sọ̀rọ̀ wọ́n ti ti àwọn sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ni kò sí ẹ̀ṣẹ̀ kan lórí ẹ̀yin tẹ́ kù láyé tí a sì mú sí rí títí tí ọtí lè wọ̀ títí tẹ́tẹ́ lè wọ̀ tọ́ba yín láyé kò tẹ̀sẹ̀ kan lórí tiyín náà lópin ìgbà tẹ́yìn náà bá tó yà ń di rẹ̀ má. tẹ́sí ṣiṣẹ́ rí tòmátọ́kọ́ wọ ọmọnù ẹ̀yìn tọ́ba láyé títí tẹ́lẹ̀ wọ̀ bá láyé tẹ́ wá pààyọ̀ ọlọ́run lẹ́yìn tọ́lọ́run títí tẹ́lẹ̀ wọ̀ tẹ́ẹ̀ tẹ́ẹ̀ tẹ́ẹ̀ di rẹ̀ má tẹ́ẹ̀ sì nà kọ́ ẹ jìnnà sí gbogbo tọ́lọ̀ ń ṣe léwọ̀ lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń ṣe léwọ̀ wà á mànú tẹ̀sí gbọ́ lọ́wọ́ bá gbọ́ tẹ̀sí ìgbàgbọ́ òdodo yín sílẹ̀ tòmátàkọ́ wà á sànú lẹ́yìn náà tẹ̀sí ń páyọ̀ ọlọ́ tẹ̀sí láti ọlọ́ tẹ̀sí náà ti tọ́lọ́ bá rí kẹ́ mẹ́sì tẹ̀sí ń hùwà rí wàlláhu yuhibbul muhsinin ọlọ́wọ́n bá ní tẹ̀sí àwọn olùsè dáadáa àwọn èèyàn oríṣi méjì lọ́lọ́wọ́n bá dárúkọ ń bíi ọlọ́ni tó ń mọ̀tàkọ̀ wà á ó tún á ní tó ń mọ̀tàkọ̀ wà á sẹ́n ó wá sọ pé wàlọ́hù yòóhìbò mọ̀sìnì kò sọ pé wàlọ́hù yòóhìbò mọ̀mìnì sọ̀rọ̀ pé ìmánì ló tẹ̀lé ìtàkọ̀wò tẹ̀lé àkọ́kọ́ ẹ̀sán ló tẹ̀lé ìtàkọ̀wò tẹ̀lé kejì làwọn olùmọ̀tí ń sọ pé ẹni tó gbọ́ náà bá gbọ́ tí ń ṣe dáadáa ọ̀gá ní kò jẹ́ni tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ lásán lọ. torí ẹ̀ la sọ pé al-ihsan a'la rutbatan min al-iman dáadáa ti ṣe ọ̀gá ní kò ju ìmánì lásán lọ. gẹ́gẹ́ bí ìmánì bó ti ṣe jẹ́ a'la rutbatan min al-islam ìmánì ní kò ju islam lọ. islam làkọ́kọ́ ìmánì tayọ rẹ̀. ihsan wa tayọ gbogbo méjèèjì torí ẹ̀ wallahu yuhibbul muhsinin ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí àwọn olùṣe dáadáa a bá wò wò á rí i pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìní àti ọlọ́run bá ń sọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́wọ́n bọ̀ sọ́kalẹ̀ lẹ́ẹ̀kan náà pípé wọ̀ lọ́tí mímu ìdí ni pé àwọn lárúbáwá sáájú kọ́lọ́hún tó rán nàbì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n jẹ́ ọ̀mùtí paraku alámùpara tiẹ̀ ni wọ́n gan wọ́n yẹ mú ma níwọ̀nba wọ́n sì jáde tó ṣe pé àti ìyá wọn yọ sí kò lè jẹ sí ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá wa tó wa wá sọ lẹ́ẹ̀kan náà pọ̀n pé mo ti ọtí mímu léèwọ̀ ẹni tó súnmọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò ní fọtí mímu sílẹ̀ ìdínú tọ́lọ́ba tó ti bẹ̀rẹ̀ láti sí léèwọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́nà tó ṣe pé ìgbà títí ṣe léèwọ̀ padà wá sọ̀kalẹ̀ tán oníkàlùkù wọn ló jìnà sí ọ̀sán níbẹ̀ mi fún gbogbo àwa tá a jẹ́ ni tí ń pè yàn lọ síbi ẹ̀sìn ọlọ́run ìpè tá a fẹ́ gbà lọ́dọ̀ èèyàn láì dá tá a fẹ́ kọ́ pàṣẹ àfi ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sì máa gbà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tá a bá ní òní náà sì ni òní láàtọ̀ fún ọ òní lọ gbọ́dọ̀ fi sílẹ̀ nítorí súnmọ́ ni pé ọ̀ sọ fún ọ ìpè tó bá jẹ́ kó wọ́n ló bá lálẹ́ dáná òun ò ní ìyẹn ẹsùn máa ń pé eléyìí kò ní ìlọsíwájú sẹ́ni tó fẹ́ pèpè lọ sí jẹ ẹsẹ̀ lọ. ìdí nù tó ti jẹ́ pé a gbọ́dọ̀ ní àtẹ̀dẹ́rù lójú ti dá àwọn ìdíje lọ wọ̀ ká máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú pèsè àwọn pè àwọn èèyàn lọ sójú ọ̀nà ọlọ́ nítorí tó bá yẹ pé àwọn ẹni àkọ́kọ́ ẹ̀sán náà lọ́lọ́kì wọn bìrì pé kí ní ọ̀dà tẹ̀ láti kílẹ̀ ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ọgbà pípọ̀ wọn wọ̀ náà torí ẹ̀ Umar ibn Khattab radiyallahu anhu gẹ́gẹ́ ohun tí al-Imam ibn Jarir al-Tabari tí wọ́n gbé jáde nínú tafsir wọn. wọ́n ní Umar sọ pé Allahumma bayyin lana fil khamri bayanan shafiyan ìwọ ọlọ́run àti kó o ti àlàyé wíké fún wa eléyìí ò ní ní ẹja ń bá kàn nínú nípa àdájọ́ ọtí tọ́tọ́ ni àbí ọ̀tọ̀ à ń ti àlàyé wíké ìwọ ọlọ́run bá sọ ayà kalẹ̀ ọlọ́run yẹ sọ̀rọ̀ wọn káàmì kọ́mbé wọn mẹ́sẹ̀ قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما وأن يوليري إلى النبي محمد صلى الله عليه وآله وسلم نقبع دجو سمو أبي تتتتا sọfún wọn yìí pé ẹ̀ṣẹ̀ ńlá ń bẹnu méjèèjì o àǹfààní ti ń bẹ ń bẹ èèyàn ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wọn ó tóbi ju àǹfààní wọn lọ gbàtọ́lọ̀ ń sọ ara yìí kalẹ̀ ní Suratul Baqara wọ́n pe Umar wọ́n ní kọ́ wa gbọ́ ara tọ́lọ̀ ń sọ kalẹ̀ lórí àdúrà tó ṣe Umar wa tó ní Allahumma bayyin lana fil khamri bayanan shafiya ìwọ Ọlọ́run àníkò sàlàyé fún wa lálàyé yéké lórí ọtí mímu lórí ètò ọsọ yìí àti ìgbọ́ yìí fẹ̀kẹ́ má mú mẹ́ra rárá Ọlọ́run bá tún sọ ayà Nisa Ọlọ́run ní yā ayyuhalladhīna لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ẹ ò gbọ́dọ̀ súnmọ́ sọlá ẹ ṣe gbọ́dọ̀ súnmọ́ àyè yìí náà ṣẹṣẹ sọlá ní ìgbà tẹ ń mú nira látàrí ọtí mímu títí tó ti di kẹ ẹ máa ṣe ń tọ́ jáde lẹ́nu yín. báyìí lolùpèpè tó pèpè nànàbí ni kí wọ́n pèpè. ìpè ní ìgbà tí sọlá ti bá tó ẹnìkan tó mú tí ò gbọ́dọ̀ súnmọ́ sọlá kò tí ẹ gbọ́dọ̀ súnmọ́ ibi tá a ti fẹ́ ṣe sọlá. wọ́n sọ pé Umar wọ́n kà á yà yìí fún Umar tó sọ yìí pé Allahumma bayyin lana fil khamri bayanan shafiya ìwọ ọlọ́ dákun sàlàyé yìí pé fún wa ní pọtí mímu àti ìgbọ́yé látàrí àwọn àyà ìkẹ́ ẹ̀ má mú sí mọ́tì. báyìí tọ́lọ́wọ́ bá wa sọ àyà Suratul Maida yìí kalẹ̀ pé yā ayyuhal ladhīna āmanū innamal khamru wal maysiru wal ansābu wal azlāmu rijsun min 'amali ash-shaytān fajtanibūhu لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون عمر رضي الله عنه nígbà بس wọn káyà yìí قولي انتهينا انتهينا قولوا ntaheyina ọlọ́ni ẹ pati abẹ́ ní pati Umar ní àti باي ìní ọlọ́wọ́n bá ti ọtí mímu léèwọ̀ ọlọ́wọ́n bá wọn ó ti ọtí mímu léèwọ̀ á ti ti mà pípẹ́ ọtí òun náà ní kullu sharabin muskir gbogbo téèyàn mu tí ń mú yàn án ríra òun ni wọ́n ń pè ní ọtí gbogbo ń tá tó di ọpọlọ wa tí ọpọlọ òfin jẹ́ tó nílò akáyìmọ̀ òun ni wọ́n ń pè ní ọtí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá tún ṣe tẹ́tẹ́ títa ó ṣe léèwọ̀ gbogbo oríṣiríṣi ọ̀nà tí tẹ́tẹ́ ti wà gbogbo ẹ̀ lọ́wọ́n bá ṣe léèwọ̀ tẹ́tẹ́ òun náà ni gbogbo téèyàn ṣe pẹ̀lú owó láì ṣiṣẹ́ kankan tó sì fẹ́ tara rẹ̀ pọ̀pọ̀ eléyìí wọ́n ń pè ní tẹ́tẹ́ gẹ́gẹ́ bí kéèyàn wọ supermarket eh, kéèyàn wá sọ yìí pé. òun fẹ́ ra báyà bọ́ǹsìtà wọ́n á kọ́ sára àwọn agolo bọ́ǹsìtà yẹn pé nítorí rọmọbọ́ọ̀nù tó wà lóde o gbogbo ẹni tó bá ra bọ́ǹsìtà yọ bẹ́ẹ̀bùn pàdé nínú ẹ̀bùn yìí ó sì bẹ̀rẹ̀ hundred naira títí dórí one million gbogbo yẹn bá ti pé wọ́n lọ ra bọ́ǹsìtà. sẹ́wọ̀n kó lẹ́ tira bọ́ǹbìtà ẹ̀ tira ń turu ọlọ́ọ̀ àfi nítorí ntẹ̀lẹ́ bá nú ẹ̀ eléyìí nínú ìṣẹ̀rí àtẹ̀tẹ̀ ni. bákan náà wọ́n ní gbogbo yín ẹ máa ra coca-cola ẹ máa wo ìdórí coca-cola yẹn tòkẹ́ sí tẹ́ bá ti sí èdìbò tí wọ́n máa fi gbo inú ìdérí ìgò rẹ̀ níjọ́ bá yà síbẹ̀ òun náà ni ó fún yín ẹ̀ wá lọ ra kó nítorí eléyìí tẹ́tẹ́lẹ̀ ta. bákan náà wọ́n tilẹ̀ fún ilé ìtajà ńlá wọ́n wá ní kóníkálukú yín kọ́kọ́ ọba kò rẹ̀ ẹni tí ọba ní kọ́bọ̀ kan táyé john ilé ìtàn máa ń lu láàrin tó bá ní lágbo àbí tọ́rọ́ kó gbé mọ́tò sí ń bẹ òun tẹ́tẹ́ nì tó gbogbo ọlọ́run nǹkan wọn yẹn wọn ń bẹ nínú tẹ́tẹ́ ọlọ́run bá ti lé wọ̀ bẹ́ẹ̀ náà ni eléyìí tá a ti ṣàpèjúwe lẹ́ẹ̀kan ipa bọ́ọ̀lù gbígbá tẹ́ẹ̀kì ẹjọ́ kọ́ ẹnìkan ní ọ̀jẹ̀ ìṣe ẹnìkan ní ọ̀jẹ̀ tẹ́tẹ́ nì bẹ́ẹ̀ náà ni ayò tẹ́ǹta tẹ́ẹ̀dókòó ti di ọgbọ́n tẹ́ǹta láàrin ara yín tó lè ní àjọ

torí délé gbogbo ọ̀nà tí tẹ́tẹ́ ti ń jẹ́ tẹ́tẹ́ èèwọ̀ ni. bákan náà àwọn èrè eléyìí táwọn èèyàn máa gbé ewúrẹ́ gbágùtàn lọ síwájú rẹ̀ lọ pa báwọn ti ń wá ojú rẹ̀ rẹ̀ èèwọ̀ ni gbígbẹ́ èrè nǹkan alásìkò lọ èèwọ̀ ni mímọ ápè nǹkan lọ síwájú rẹ̀ náà èèwọ̀ ni torí gbogbo ẹni tí wọ́n ti bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bọ ni wọ́n à. ọ̀sẹ̀ bọ́ ni wọ́n ń sin lọ́n bẹ́ẹ̀ náà ni láyé jọ́n láyé jàhílíyà àwọn ọ̀fà kan wà àwọn igi ọ̀fà wọ́n wà wọ́n á ní àwọn igi ọ̀fà yẹn wọ́n kó wọn sínú kàárà ni látàrí jàhílíyà kí Islam ó tó dé gbogbo ìlànà ti kán dànù ìjọba náà ti gbà mọ́tìkà àwọn igi yẹn wọ́n kọ́ sára rẹ̀ pé rọ́bì. ẹlẹ́ẹ̀kejì náà hàn ní rọ́bì wọn ní kọlọ mú kan nù ẹ títí kọ mú kan nísìnyí ọ̀fẹ́ rìnrìn àjò ọwọ́ àlọ́ bá wọn baba ló ta yẹn wọn á sọ pé ọ béèrè pé ṣé kí àbí tọ́ba mú àmọ́rọ̀ ní rọ́bí yẹn ní polówó apamí láti kí n ṣe ń dín wọn ṣe yọ ọmọ lọ. tọ́ba sì mú ètò ọkọ̀ sí lára pé nà ẹ́ ní rọ́bí olúwa ní kí n má lọ kò ní lọ. bẹ́ẹ̀ náà ni ẹ̀sùn fẹ́ dáwọ́lé sẹ́kàn ọ̀sẹ̀ ẹ̀ màbí sẹ́yìn ọ̀dà bí òní da ó ní kó mú kan náà àwọn igi yẹn bó ti jú. ètò mú tọ́ba ní ọlọ́run pamí láti yọ ọmọ ọba lọ ọlọ́run ní má ṣe kò ní ṣe ọlọ́run wá lóníkọ́ ọmọ mú kí pò ní kó o ṣe oníkọ́ ọmọ ṣe ọlọ́run ní ẹ̀gbin ló náà lábẹ́ gbogbo ọ̀nà yòówù tí wọ́n wá ń gbà láti sọ àwọn máa ń tọ́pa náà rí sọ́n mi nàá mẹ́lẹ̀ ṣe ìtọ́ bí ẹni àwọn àtẹlẹwọ́ ló ń wò wọ́n ní sẹ́kì ń lọ àbíkí má lọ wọ́n ní sáwà tẹ́lẹ̀ wọ́ rẹ̀ má lọ o ewu ń bẹ ewu ń bẹ ká lọ lọ ọ̀nà ọ̀nà ńlá ọ̀nà ńlá ìrọ̀lẹ́ ọ̀ńdọ́nà yìí má bóòlù ti mọ̀ fọ́nà ńlá fún ọ. bákan náà àwọn omi ló ń lò ẹnikẹ́ni ọ̀bùnmi wa ọmọ tí ò sí bàlágà wọ́n lè kọ́ ọkùnrin tí ó ti mọ obìnrin obìnrin tí ó ti mọ ọkùnrin mọ owó mi kí ló ní bẹ̀rẹ̀ mọ̀tàlá yìí fún wa rìsítọ́n mi nà ámẹ́lẹ̀ ṣẹ̀fọ́n ìdọ̀tí ni akíní o inú sí àṣẹfọ́n tẹ̀síwá ló ń lò ń kọ́ rìsítọ́n mi nà ámẹ́lẹ̀ ṣẹ̀fọ́n bákan náà kùránì ló ń lò rìsítọ́n mi nà ámẹ́lẹ̀ ṣẹ̀fọ́n náà bá kùránì ló ń lò náà wà wọ́n di kọ́kọ́rọ́ wọ́n di mẹ́ríkà wọ́n awé lókun àmì wọ́n di etí kọ́kọ́rọ́ mú bí wọ́n náà di etí kọ́kọ́rọ́ mú bí tọ́ba jẹ́ báyìí báyìí báyìí báyìí wà lùkùránì kí lọ́kọ́ sùn. náà bàbá rẹ̀ sí ibi ah nǹkan bẹ́ẹ̀ pọ́mọdé òde jẹ́ ẹ̀rù á máa sàkọ́ bọ́ọ̀lù àlùkùránì ti wáyé lùkùránì ọ̀dà tí ọba rí ẹ̀ ọ̀gbọ́dọ̀ yìí àlùkùránì eh, bá dùn. pétọ̀ ọba tó yá o àwọn àkàrà ẹni ń tẹ̀ òye ìwọ̀n sùn ní ṣírùkù là ń ṣe kùránì là ń lò yìí o àbí tó wàá ní rẹsẹsọn ní nàámẹlẹ ṣẹtọn irọ́ tẹ ń pa fúnra yín tí kọ́kọ́rọ́ sínú dictionary yóò lò yìí wọn kò yé yóò yí dáadáa tí sínú bíbélì ó lò yìí kí á ní bàbàrà àní dání nínú tí a ṣètọ́ni ṣètọ́ni ní gbà títí yìí tí ọmọ yìí máa yí lọ́wọ́ tẹ́lá tó ní kó dúró lọ gbà kọ́ kọ́ ọ bá yí. tó gbogbo ẹ̀rí sọ́n mi nàá ìràwọ̀ ló wù nǹkan nínú amẹ́lì ṣẹ̀tọ́ nínú bàbá oníṣàbí ti ń tẹ̀yàn rìn òun náà gbọ́ lẹ́jọ́sọ́n nínú amẹ́lì ṣẹ̀tọ́ sọ gbogbo eléyìí ká tọrọ fún o ẹni tí ń ṣe ọ̀daràn ẹni tó lọ bá ọ̀dàgùn agbọ́dọ̀ jìnnà sí gbogbo ránù tọ́ ọlọ́run bá wa kórìíra rẹ̀ ó sì bínú sí i torí pé sí àṣetọ́nù ẹ fi sílẹ̀ torí pé ìdọ̀tí ẹnì kan ti torí rẹ̀ ó pè é tí ó lọ rọ́ọ̀lù ẹni kí oṣù títọ́ fẹ́ sórí rẹ tí ọmọ ti fẹ́ àṣẹ tọ́ tọ́ ọtí láyé jọ̀n wọ́n máa ń ṣe látara èso ìnáwó ṣé ṣé wọ́n máa ń ṣe wọ́n bá rẹ̀ ìnáwó kalẹ̀ tó bá di pọ́pẹ́ yóò dọ̀tí kò sí ìyàpọ̀ ẹni láàrin àwọn olùmọ̀ọ́ ikú ọtí tó máa ṣe pẹ̀lú ìnà ọtí nù ṣùgbọ́n tó máa ṣe ọtí pẹ̀lú dẹ́bínù kọ́ torí tó máa rẹ dẹ́bínù náà lẹ̀ tó bá pẹ́ yóò dọ̀tí kọ́nà búrẹ́dì pàápàá búrẹ́dì eléyìí tó ká máa ṣe tó bá rẹ kalẹ̀ tó bá pẹ́ tó bá tójọ́ mélòó yóò dọ̀tí ẹ̀yin náà mọ̀ omi omi kan omi kan àwọn olóògì yẹn tó bá rẹ kalẹ̀ tó bá gbé kalẹ̀ títí ìgbà kan yóò dọ̀tí bẹ́ẹ̀ náà ni.

bàbá àjẹ iná ni wọ́n ti dé bàbá àjẹ nǹkan mi wọ́n ti dé ọtí ní jẹnu sí ìmáàmù Abu Hanifa tó ní àtúkọ́jẹ́ pé iná ni wọ́n ti dé láti ti mà ní ìsìn gbogbo nǹkan tó dé rígírí bí ayò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ìjọba náà kò sí ní jẹ́ kó náà tún dá lóṣù tiẹ̀ lẹ̀ náà kí ìjọba nàìjíríà ní ìsìn ní federal level àwọn náà tún ti dá tẹ́tẹ́ lẹ̀ báyìí ntọ́lọ̀ ń tilé wọ̀ èyí wá sọ gbàtẹ́rù rẹ̀ ní federal level bóòlù orílẹ̀-èdè ti fẹ́ tó rò ẹ̀ tí ìta tẹ́tẹ́ fáwọn èèyàn máa wọ́n máa lùzù wọ́n ṣépè fún yín ẹ̀tún adá tẹ́tẹ́ lẹ̀ nígbà tí ìjọba tọ́ba ti kílẹ̀ pé èèyàn thirty million ló lù èèyàn mẹ́wàá lọ jẹ́ ṣé èèyàn thirty million dín mẹ́wàá yẹn táwọn ṣàdúrà ni àbí pè èpè pépè títún bẹ́ẹ̀lẹ̀ tẹ́lẹ̀ tòdẹ́ náà ni wọ́n àwọn bàbá kan bàbá àjẹ̀bú tí wọ́n ń ta tẹ́tẹ́ tí wọ́n tí wọ́n sọ́dọ́rẹ́ pé ládùúgbò kọ̀ọ̀kan wọ́n mọ pákòtí àjẹtọ́ nìyẹn lélẹ̀ ni gbogbo ẹ̀yin náà wá ta o ọ̀yẹ̀ káwọn èèyàn mú wa tó kùn nítorí pé orí ibú ni èèyàn tó yẹ kó látàárọ̀ ló ti di tí ń ru pọnpọ́n báyé bó ojú ojú mi bó ojú ojú mi ní ń bá ká ó sì pa eight hundred lójúmọ́ ó fi three hundred jẹun ó fi five hundred ó fi ta bàbá àjẹbù bàbá àjẹbù bá lóun ní jẹ kankan ọ̀tá bẹ́ẹ̀ lẹ́mẹ̀wàá nígbà bá yá onímọ̀ bàtí ọ lọ fún ẹni tí ń ta lọ́dọ̀ rẹ̀ lọ́rùn bá ń kó òòlù torí ẹ̀ tẹ́tẹ́ títa èèwọ̀ ni bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀nà táwọn èèyàn ń gbà láti kó àwọn fẹ́ nímọ̀ nípa tọpamọ́ èèwọ̀ náà ló nà. gbogbo tó bá ti mú kí lásán yìí kó sá lọ mẹ́yàn lọ́wọ́ òun náà là ń pè lọ sí. wọ́n ti ti mọ̀ bí aburú ti ń bẹ láàrọ̀ ọtí ọ̀pọ̀ ọtí amẹ́sìn yẹn láburú lára èèyàn tí ọtí bá pọ̀ fẹ́ni tí ń mutí a máa bí stroke tí ó di pé ara rẹ̀ ọ̀ṣàgùn látàrí ọtí mímu láì jẹ́ ẹ̀jẹ̀ pé stroke mú ẹ̀rì ọ̀mùtí wọ́n ti nǹkan kan dùn wò nígbà tí ń mutí yọmọ ní awọ òun dán ọtí tó mú jà wọ̀ náwọ̀ ọ̀dàn awọ ń ṣe bòmùbòmù ní títí jọjọ́ bẹ́ẹ̀ kí ni ń dán lára ẹ pẹ̀lú ọtí tó mu torí ẹ ọtí ó máa ń ṣèyàn ó máa ń ṣèyàn jàǹbá lára jàǹbá sì wà nínú ọtí lórí gbogbo èèyàn tí wọ́n bá ń gbé àwùjọ torí pọ́n mú sí ọtí mímu amasọ àwọn èèyàn lọ́tà ara wọn amasọ wọn dẹni tí wọ́n máa bínú ara wọn bákan náà aburú tún wà nínú ọtí mímu lórí ẹsẹ̀ èèyàn lè máa mú sí kó sin lọ́ọ̀ èèyàn lè mutí kó sí lọ́n kẹ́sìn yàn gbà bákan náà ẹni tí mutí yọ́n mọ̀ pàdánù owó rẹ̀ sídìí ní tí ò wúlò ní tí ò lè sowó láǹfààní kí láǹfààní ti ń bẹ́ ní ọtí tó ń sin òun owó sídìí rẹ̀ bẹ́ẹ̀ náà ní tẹ́tẹ́ títa aburú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀mí èèyàn yóò jẹ́ kí ẹ̀jẹ̀ yẹn máa rúrú gbúrú yóò jẹ́ kí èèyàn máa pàdánù làákàyè lọ́pọ̀lọpọ̀ gbà torí tó bá bẹ̀rẹ̀ sí ní sírò iye owó tó ti pàdánù níbi tẹ́tẹ́ tó ń ta tó ti jẹ́rí lẹ́ẹ̀kan gbogbo eléyìí ó lè dá àrùn ọpọlọ sílẹ̀ fún yàn. bákan náà ó máa ń dá sílẹ̀ láwùjọ nítorí pé ẹni tí máa ń ta tẹ́tẹ́ kò sí tàbí ṣùgbọ́n ìjà ọmọ ìṣẹ̀lẹ̀ láàrin rẹ̀ àtẹ̀yàn míì lọ́wọ́ tó wọn bá wá jẹ ńkọ́ oná ọmọbìnrin náà tó bá jẹ bẹ́ẹ̀ náà tẹ́tẹ́ títa a máa kó bá dúkìá rẹńtì ta tẹ́tẹ́ ẹ ó ṣe ṣe lọ́tẹ̀ ìkí ń jẹ ó ṣe ṣe lọ́tẹ̀ ìkí ń jẹ ó ṣe ṣe lọ́tẹ̀ ìkí ń jẹ ní ọmọ ọba bá títí tí owó rẹ̀ ó rún sórí rẹ̀ tí ò sì ní jẹ kankan bẹ́ẹ̀ náà ẹnì kan ò lè máa ta tẹ́tẹ́ kó mójútó yàwó ẹnì kan ò lè máa ta tẹ́tẹ́ kó mójútó ọmọ yóò máa sọ pé òun sọpráìsì ìyàwó àtọmọni nígbà tó ń bá jẹ tẹ́tẹ́ bó o sì ní jẹ láéláé tòsẹ́ ma pé ìyàlẹ́nu náà bẹ́ẹ̀ pé ọ̀ jẹ láéláé tó nítorí jẹ eléyìí ọlọ́run bá ti lé wọ̀ ọlọ́run bá ti fi hàn wá wípé gbogbo ẹ̀ inú sẹ́ẹ̀sì tọ́ni ẹni tó bá ti sórí rẹ̀ kò jìnnà sí sẹ́ẹ̀sì tọ́ni lábẹ́ òfin ọlọ́run gbogbo ẹni tó bá mu sí òfin ọlọ́run sọ pé ká bá wí ẹni tó bá mu sí òfin ọlọ́run sọ pé ká bá wí. ọwọ́ nínú ìgbà wọ̀rọ̀ ike sáré kan ń jẹ́ Qudamatu ibn Maz'un al-Jumahi ọ̀nbẹ náà wọn sáré tó ṣe hijira lọ sí Habasha Abu Hurairah àti ẹnìkan nínú àwọn sáré. Jarud àti أبو Hurayra àwọn méjèèjì wọ́n wá síwájú Umar wọ́n sọ fún أما مدعون a rí Kudama ọmọ Mad'un ti mú sí èèyàn méjì jáde lé lórí pọ̀ mú sí Umar wọ́n ní wá bọ́ àjẹgbá Kudama tí wọ́n fẹ́ sàn ti mú mu ó ní kọtọ sí ọ láti lù mí lẹ́gba kọtọ sí ọ láti lù mí lẹ́gba torí pọlọ wọn bá sọ yìí pé laysa 'ala alladhina amanu wa 'amilu s-salihati junahun fima ta'im kò sí ẹ̀ṣẹ̀ lórí àwọn olùgbàgbọ́ òdodo tó sì fún pọlọ wọn bá gbọ́ lódodo tí wọn sì ń ṣiṣẹ́ rí kò sí ẹ̀ṣẹ̀ lórí wọn kò sí ẹ̀ṣẹ̀ lórí wọn lórí tí wọn bá jẹ òun lérò yìí pé tába ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ táǹtì ṣiṣẹ́ rí àbá àmúdí àbá àjẹlẹ́dẹ̀ àtẹlọ́ àgbọ́yé sàánú yẹn Umar ni a ó má tẹ̀síìrì ayà yìí ìwà kùdánà ó má tẹ̀síìrì ayà yìí níjọ́lọ́ wọn bá ń sọ nínú ayà yìí làwọn tó ti kú àwọn tó mú sí kú tó sọ sílé wọ̀ àmọ́ wọ́n tó wà láyé ọ̀ràn ẹ̀yàn ti ẹni kọ́ gbọ́lọ́wọ́ bá gbọ́ lódodo sì máa sin lọ́wọ́ kó sì jìnnà sí gbogbo ńtọ́lọ́ ti rí wọ̀ èsì wọ́n láyà ìgbà o. báyìí Umar lọ sọ fún un Ibn lòun á sọ yìí pé yìí sọ̀kalẹ̀ ni nítorí àwọn tó ti kú kìí sọ àwọn tó wà ọ̀rọ̀ yìí àwọn àwọn kọlọ jẹ gbọ ọgọ́rùn àwọn pé bàbá ọlọ́tí irú yàtí ń retí wọn náà nìyẹn ẹgbọ ọgọ́rùn péré náà lọ jẹ tó bá ti jẹ gbọ ọgọ́rùn tó bá ti lọ lò tún lọ bẹ nígbà tí ẹgbà yìí bá ráyè wọlé tìyàn la yóò tún yàtí rẹ̀ mọ́ tọ́ ọlọ́run bá ti lọ sí mímú léwọ̀ ní ọdún kẹta lẹ́yìn hijrah nabi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ogun Uhud ìlọlọ́wọ́n bá ti ọtí mímu léèwọ̀. bó tilẹ̀ jẹ́ pé Ibn Hajar rahmatullahi alayhi òun ní ọdún kẹjọ ni ìwé ìtọ́jọ́gba ni pọ́dún kẹta ni pọ́dún kẹta lẹ́yìn hijra anabi sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n ìyàwó láti jẹ́ ẹni tó bá mutí àti rí pé ọtí ni gbogbo ìtọ́ bá bo làákàyè bàbá àjẹ èyí tó yìnbó ṣe bàbá àjẹ èyí tó yàn dúdú ṣe bàbá àjẹ èyí tó ń pọn lábẹ́lé bàbá àjẹ èyí tó wọn náà ṣe fúnra ara rẹ gbogbo tó bá ti lè bòyàn nílò aka ẹni wọn pè ní ọtí ẹni tó bá ti ti mú ọlẹ́tọ̀ sí ìyá yìí ìyá tí ń bọ̀ yìí kí ni ìyá tó mu sí ẹni tó bá rí ẹ pé ẹ bá pè ní gbaná kẹ pè sẹpẹ kẹ pè lọtíkà kẹ pè múrùkùtù kẹ pè sáwùtù. kẹgbẹ lọsí gbóná kìnnì kan sì náà bù sókòdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo tí máa ṣe kílà kẹ́ gbogbo ẹjọ́ bá ti mú kì í ṣe pé ìgbà tó ọba tó mú àmupara o ni ló jìyà o kì í tó tó mú àmupara lọ sẹ́ lọ́hùn o torí má haram a bá pípọ̀ rẹ̀ yóò mú ni mímu ẹ̀kan kankan nínú rẹ̀ haramu tó bá mu drọ́pù kan nínú ọtí haramu nígbà tó ti jẹ́ pé pípọ̀ rẹ̀ kọ́ ó lè mú ni ríra gbogbo ẹni jẹ́ inú súnà lọ́gbà wa kọ́mẹ́tọ̀ pé àwa ti kanú Al-Qur'ani àríwítọ́lọ́ ti ní ẹlú ẹni torí di eléyìí àwọn ọmọ mùtí ń sóni o ẹnìkan gbọ́dọ̀ fẹ́ gbà lọ wa ọ ń tanra rẹ jẹ ni ọ wà nù alukur'an ó sì tún wà nù sunna ibi tó wà nù alukur'an ó náà ni wọn máa ọjọ kùmù rọsóòlù fọkùdù wọn máa nà hàkùmù ànúhù fẹǹdàwò ogun dáná bí mu àfún yẹn gbà á nítorí ni àná jẹ ìṣẹ̀lẹ̀ nínú dáná bí mu wà ní pé ẹjọba mùtí kọ ẹnìnà ni ẹgbọgbọ ni. torí di eléyìí ọwọ́ anu sunna bọ́yẹ gbogójì eléyìí oní ìmáàmù Ṣáfi'í mú àbí ẹgbẹ́ ọgọ́rin eléyìí ni àwọn olùmọ̀tòsẹ́kù mú láàrin ogójì àti ọgọ́rin ẹlẹ́kùn ìwò lọ́rọ̀ ọ̀rùn gbà ní wọ́n pé márùn wọ́n wá àtò ìtọ́ da fún ọ tí wọ́n sì ń lu ọ̀hún ṣe ń sá lọ ìtọ́ bọ́ létí ìtọ́ bọ́ ń kùn hmm? èèyàn tún déjì rẹ̀ mọ́ ọwọ́ abímá ìwọ mùsùlùmí aláìlérò ọwọ́ àpòdì ọtí ó ní ẹ máa kú sínú ọkùnrin ẹ ta ni òtún ìrìgbò díẹ̀ àánú sẹ́mi fún ọ àánú sẹ́mi fún ọ olóńdúkẹ́ tọ́lọ́nù o bọ́lọ̀ǹkùn lọ́mà ṣé ọpẹ́ nù àrùn ṣẹlọ̀ ọmọdé afọ́tí kó ó ṣe é ṣe kọ́ ọyọ́pọ́tí ní ògbé lọ kí ló dé tí làbá àwọn èèyàn máa sọ ọ̀nà tọ́nà ń bá sórí fún wọn ẹsẹ̀ ni wọ́n àmọ̀ ti san orí a ọlọ́mọ jẹ́ kí làbá ti wọ́n dorí kodò láàrin ogójì ẹgba àbí ọgọ́rin ẹgba ni èyí tó wá nínú hadith eléyìí tí maamu Bukhari àti Muslim gbé jáde wọn náà kíkọ́ àná nàbí sallallahu alayhi wa sallam yọ̀ọ́ sọ̀rọ̀ ìmùsùlùmí khamri bil jaridi wan ni'ali pété yẹn bá mutí àmọ́ igi ọ̀pẹ àti bàtà tànàbí máa fi lù wọn lógójì ẹgbà lódodo ó lè má dóyàn tó pàtàn ó lè má dóyàn tó kòkókò ṣùgbọ́n wọlé ni àpọ́nlé ẹni tára yín tí wọ́n ń pọ́nlé wọ́n á dọ̀ dùbúlẹ̀ kódà kó ti ga bọ̀wọ̀ kan ni wọ́n mọ̀ kó bọ̀ yín ṣe ha bàbá alágbájá tẹ́ lánàá kí ló dé wọ́n mú ni kó mu tí wọ́n á jẹ gbà ẹ̀kọ́ tẹ́ lánàá gan ó ti tó mu sá fún ọ tí mo mu ní gbèsè ayé torí ẹ̀ ni ló ti jẹ́ pé wọ́n ní wọ́n nà wọ́n dájọ́ tí wọ́n nà á ó ti tó onílàáfẹ́ láti gbẹ́mìí mi ìjọ ọdún màá ń bọ̀ insha Allah bàdé sọlá ti dùnmọ à á ti ẹ gba fún lágbájá tó mu sí ẹdá kókó níyàwó kò ti pamọ́ sí gbólọmú kò ti pamọ́ sí tó ti pamọ́ sí wọn tẹ àwọn ẹjọ́ wa ti kọjá ìyàwó atiláwó ìlú tani tí wọn náà ń jó ní kó mu sí ni ìbá àwọn ọmọ rẹ̀ nu tani tó mu sí ń jó ní kí wọn náà orí nǹkan mẹ́rin tá la gbá létí tá ń ro ọ̀tọ̀lẹ́ tó mu sí ọ̀tọ̀lẹ́ tá kókó tó máa kà gbogbo eléyìí náà tó. ipe kò fi jìnnà sọ́tì. ṣùgbọ́n Umar ibn al-Khattab radiyallahu anhu láyé tiẹ̀ àwọn ní ọgbọ́n ẹgbàá lọ yẹ ọ̀hún sí nítorí kò sẹ́ni tí òun tí ò ní sọ̀kọ̀kùsọ nínú sọ̀kùsọ ọ̀hún sí òun náà ni kọ́ parọ́ mọ́yàn pé èèyàn ti zìnà ẹgbàá mélòó lọ́lọ́ nípa mayan. parọ́ zìnà tí ọgọ́rin ẹgbà eléyìí lẹ́nu àwọn sàbẹ̀ kò sí nígbẹ̀yìngbẹ̀yìn pé ọgọ́rin ẹgbà ni wọ́n máa jẹ eighty èkíní kejì wọn súnà sí ni gbogbo iṣẹ́ bá rí sẹ́sì náà mutí kò burú bí kọ́kọ́kọ́ mutí nígbà àkọ́kọ́ ẹ̀nà lógójì wọ́n tún mú wa kọjọ ọgọ́rin báyìí ọkọ̀ ti dáná lọ bẹ́ẹ̀ ni wọ́n náà ti mú lẹ́yìn rẹ̀ tọ́ ayẹyẹ nínú rẹ̀ ọlọ́run ti hàn á pé gbogbo sábà ti pè lọ títí ń bóyá ńlá àká ẹ̀ èèwọ̀ ni o gbogbo tẹ́tẹ́ èèwọ̀ ni à ń gbẹ́ ère èèwọ̀ ni. ọwọ́ àtẹlẹ̀ kí àwọn ìjọba wa láwọn àdúgbò kan wọ́n máa gbẹ́ ère sáàrin títì wọ́n ní ní ìrántí olóògbé ẹni tí ò sí gbàgbé wọ́n wá gbẹ́ ère rẹ̀ síbẹ̀ sáńgìlì sí kíkẹ́ ni kẹ́ ẹ má bàa gbàgbé rẹ̀ nítorí ẹbọ lókè pẹ̀lú àwọn tó kọ́sẹ̀ bọ́ sọ́lọ̀ èrè gbígbẹ́ náà ló bí èèwọ̀ ni ká pèrè ìwọ jogún ẹ̀ lọ́dọ̀ bàbá àti bàbá ńlá rẹ̀ àní sí ìwọ ló jogún èèyàn gbọ́dọ̀ gbẹ́ èrè haramu ni èèwọ̀ ni tẹ̀lé wá gbẹ kalẹ̀ tẹ̀lé ẹ̀ mọ̀ pé wọ́n gbẹ́ èrè náà ni wọ́n fi ń gbóúnjẹ lọ síwájú ẹ̀ wọ́n gbẹ́ èrè náà ni wọ́n fi ń torí balẹ̀ fún wọn èèwọ̀ ni ká gbẹ́ èrè èèwọ̀ wá ní ká pè kankan lọ síwájú ẹ̀ torí ẹ̀ gbogbo ìtọ́ alágbólé ẹ wá ọ̀nà láti parẹ́ o ẹ má kú láì jẹ́ pé ẹ wá kankan ṣe sí o èyí tó bá jẹ́ igi nínú rẹ̀ ẹ sọ kẹ́ ẹ fi dáná torí kì í dáná wọ́n díẹ̀ bẹ́ẹ̀ ni tó bá jókòtà nínú ẹ̀ àwọn títí wa kòtò àwọn kòkó kúnbẹ̀ tí ò sí roka ẹ bá fi di torí ẹ̀ èèwọ̀ ni èrè gbígbẹ́ èèwọ̀ sì ni káwọn gbé nǹkan kan lọ síwájú èrè bẹ́ẹ̀ náà ni àwọn oníyàwó gbogbo iṣẹ́ ìbúlẹ̀ sí o iṣẹ́ orí ìbúlẹ̀ sí o tẹ́ bá kú lórí ẹ̀ ẹ gbà àwọn iṣẹ́ tó mú torí ìbúlẹ̀ àánú ti wá fún àwọn tí máa kóra wọn rí ẹrí ẹ ọdọdọ bàbá oníyàwó ìyá oníyàwó ẹ ń sọ wọn àdó lórí ibú nígbà tó ti kórìí ibú tí ń bẹ lọ́dọ̀ sí yín ó kí ó tún ṣe pín sáwọn míì torí ẹ ń sẹ ẹbú ni o bàbá àtẹ̀tẹ̀ wù bàjẹ́ afa ló pera rẹ bàjẹ́ wọ́ọ̀dì ló pera rẹ pásítọ̀ ló pera rẹ babaláwo ló pera rẹ alágbègbè ló pera ló pera rẹ̀ gbogbo wọn ṣe ni wọ́n ń ṣe. kẹlẹ bá rẹ àbíta ló fẹ́ ibú tí ó láyé bá ẹni ẹlẹ́ni àwọn náà dó lórí ibú ńgbà tí tí ń ti bàjẹ́ ẹ̀ bá jẹ́ kó ibú ọmọ lórí tí ẹ tọ́ bákan náà agbọ́ yín nínú bọ́lọ̀ ti ti ọtí lé wọ̀ tọ́lọ̀ ti tó pè ní rí igi ẹ̀gbin lọ́tí agbọ́ yín bẹ̀ pé ẹ̀gbin lọ́tí eléyìí ni agbọ́ yín àwọn olùmọ̀ tó pọ̀ jù nínú Islam lábẹ́ eléyìí tí ọtí tọ́ba pọ́n sí ọ la ọgbọ́dọ̀ fọ́ o. tí ọtí tó bá yí ọ la ọgbọ́dọ̀ sọ ọtí òsì gbọ́dọ̀ síbi tó ti fẹsẹ sọlẹ kí sọlá jọ jẹ gbígbà ìdọ̀tí ni ẹ̀gbin ni torí pé Ọlọ́run bá sọ pé rígísù ni rígísù lédè lábọ akọmọ nàìjíríà eléyìí akọ́kàn nínú àwọn olùmọ̀ gẹ̀ẹ́lì ìrọ̀líyà olùmọ̀ tọ́kọ́ ìmáàmù Malik lẹ́kọ̀ọ́ àti alẹ́ ibn Sa'd tọ́jú akẹgbẹ́ fún ìmáàmù Malik àti Muzani ọmọ kéwu alimami Shafi'i àti akọ́kàn nínú àwọn olùmọ̀ Malikiya táwọn dé nígbẹ̀yìngbẹ̀yìn àwọn ní ọtí má kìí sẹ̀gbìn ìjọba ń ṣe léèwọ̀ lára ọtí òun náà ní rẹ̀ tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé lọ́dọ̀ tí wọn kò burú kakọ sí nígbà táwọn ti sọ pé ètò ọlọ́run ti lé wọ̀ òní mímu ìgbọ́n tó mọ̀ ní. nínú ẹ̀rí wọn ìní rí pé wọ́n ní tọ́tọ́ náà ti ọtí lé wọ̀ ní Madina gẹ́gbà ṣe rí nínú Anas ibn Malik wọ́n ní gbogbo débi ike gbogbo ojú ọ̀nà Mẹdínà ló kún fọ́tí a sì mà ike àwọn èèyàn wọ́n ń gba ọ̀nà yẹn kọjá lọ sí mọ́tíláṣí nígbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan wọn ò ní bàtà a sì gbọ́ pé ní sọ́ọ̀tì ẹtí mọ́lẹ̀ nínú wọn dé mọ́tíláṣí àná nálẹ́ lè fi hàn wá pé ọtí ń kọ́ kìí sẹ̀gbìn torí tó bá jẹ́ gbìn ni àbá gbọ́ ipe apá kan nínú àwọn sàábé ọkọ̀ ẹsẹ̀ wọn nígbà tó ń sọ sí mọ́lẹ̀. á pè wọ́n rí wí àmọ́ wọn ò rí sọ. Al-Imam Al-Qurtubi rahimahullah wọ́n ní àwọn sàábé tí wọ́n yí ọtí yẹn dànù. èmi ti sè ni wọ́n ti dà sójú ọ̀nà nítorí pé àwọn òní gọ́tà tó mi lè gbà táwọn èèyàn tí òní lè jẹ téèyàn tí yàgbẹ́ nínú ilé wọn táwọn yóò mọ agbẹ gọ́tà fagbàrọ omi nígbà tó ti kójú ìrọ̀rùn wọn tààrà ìdí nu tí wọn ti da omi yẹn kọ́nà táwọn èèyàn ti ń fojú gánni rẹ̀ lẹ́yìn náà àti sọ wọ́n ti ọtí mọ́lẹ̀ lọ sí mọ́sálásí ńbùkátà kẹsìgé wa wípé àwọn ojú ọ̀nà tí ń bẹ́ẹ̀ lu Mẹ̀dínà wọ́n há gágágá débi pé kò sí ní téèyàn lè yẹra fún nǹkan tó ga lẹ̀ ọtí yẹn bó lọ pọ̀tò ọ̀pọ̀tò kò di akéré mọ́ bóòlù. wọ́n á dàsí di kankan lọ tẹ́ẹ́rẹ́ lọ́nà náà ni lọ́nà téèyàn lè yẹra fún torí gbogbo ojú ọ̀nà tẹ́lẹ̀ ìfi hàn wá pé ẹ̀gbin lọ́tí ẹ̀gbin ìní ọtí eléyìí tọ́ka sí pé ńgbà tó ti jẹ́ gbin ìyẹn gbọ́dọ̀ jìnà sí i. àlèmọ́nù kòtòbí wa ni ajẹ́pẹ́ tó bá rí bẹ́ẹ̀ kí ni ìdájọ́ lọ́síńdà táwọn èèyàn ti sára láti ayé tiwọn náà ló ti wà. kí ni ìdájọ́ lọ́síńdà táwọn èèyàn ti sára eléyìí tó ṣe é pé wọ́n ń ṣe alkohol sí i. sàṣìmọ̀ pé alukóhólù ńkọ́ ọtí náà nù ògidì ẹ̀rù. nínú ìdájọ́ ká fi lọ́fíńdà sára eléyìí tó ti fi wọ́n ti látara alukóhólù. wọ́n ní ìgbà tó ti dá lójú látara ayà yìí ipe ni ọtí gan tí wọ́n fi ara lọ́fíńdà tó lóorùn dúndùn yẹn sọ lọ́fíńdà ó sọ ó lọ́fíńdà yẹn bẹ̀gbìn torí di eléyìí àti wá bọ̀ bí kápẹ́tọ̀ lèyàn ti para ìgbẹ́ ló fi rẹ̀ ẹ̀fẹ̀ ni wọ́n á lọ ṣe sọ̀lẹ́ tọ́da bẹ́ẹ̀ kò kúkú da bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà ni wọ́n sì lọ́fíńdà sọ́sì alukóhólì ṣe sára kọ̀ wá bá bẹ́ẹ̀ kọ́ lọ fi ṣe sọ̀lá. alimam Shafi'i rahimahullah àwọn ni nínú tuntun kín ọ̀rọ̀ Qurtubi yìí lẹ́yìn òní wípé ìgbà tí anabi muhammed sallallahu alaihi wa sallam tọlọ ń sọ àyà yìí kalẹ̀ fún tọlọ ní bẹ́ẹ̀ni sẹni bú la'allakum tuflihun ẹ jẹrẹ sí ní gbogbo títí náà sí kẹrì bá sórí rẹ̀ anabi ọsọ fún wa pé àyàfi àyàfi tí ọsàn ó túmọ̀ sí pé ọtí pátákó rongodo kì í ṣe ṣe àlejò nǹkan sánú rẹ̀ tàǹtàǹtà. torí ìgbà táwọn ẹbí sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń sọ àyà kalẹ̀ fún ìpè hurrimat alaykumul maitatu ọlọ́run ṣe jíjẹ òkú ńbẹ̀tì ẹran lè wọ̀ fún yín. ànẹ́bí ńlá ó ní àyàfi àyàfi awọ ẹran òkú ńbẹ̀tì awọ ẹran òkú ńbẹ̀tì ànẹ́bí sallallahu alaihi wasallam ti yé wa pé alẹ́ sàǹfààní lára rẹ̀ ní Madina tí wọ́n pa òkú àgùntàn kan ká tànàbí ní kí lóun ṣe yí ha kí ló dé tẹ̀ ní sàǹfààní lára wọ́ rẹ̀ wọ́n iná amẹ́yíjà ọmọ ti kú ìrìn àtẹ́bí sallallahu alaihi wa sallam ànábì ní bẹ́ẹ̀ ni èmi náà rí kó ti kú nítorí pé ayyuma ìhàbẹ̀ ìdóbẹ̀ gbogbo àwọn tá a bá lè ó ti di fi awo òkú nàbì tó sàlàyé fún wa pé òkú ẹran ẹ gbọ́dọ̀ jẹ o kẹbi alukurani ti ti sàlàyé o ṣùgbọ́n àwọ̀ rẹ̀ kò burú pé kẹsàn-án fani lára rẹ̀ bàtàna bí òṣùwà sọ fún wa nípa ọtí ike àyàfi èyí tẹ bá fi ṣe lọ́fíńdà àyàfi èyí tẹ bá fi ṣe oògùn ó túmọ̀ sí wípé kò sí nǹkan kan nínú ọtí tá a lè fi ṣe kíni tá a lè fi ṣàǹfààní. lábẹ́ ṣé tí lọ́fíńdà máa ń bẹ lára wa tá a sàlùwàlá lọ́fíńdà tó ní alkohol nípa alkohol yẹn èdè lárúbáwá ni òyìnbó jí nínú àwọn kẹ́límà lárúbáwá tó òyìnbó jí nù ìdí ń jẹ́ lédè lárúbáwá ni kí ni alkohol àwọn wa mú lọ sí English alkohol mo rò pé wa ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n jí so bẹ́ẹ̀ náà ni kí ni ka Gibraltar Gibraltar. Kini oh, oh, ni jọjá bùrọ̀lù sọ fún àwọn dictionary ó ní ìlú òyìnbó sì nìyẹn tó ṣùgbọ́n lárúbá àwọn jì jábàlù tọ́ọ̀rì mo rò pé wa jábàlù tọ́ọ̀rì náà wà abbreviated jabrọ̀lù tọ́ kí a má bàa pé bọ́lá ti mú ọjọ́ bá wọn tó alkohol ẹni àwọn àmì alkohol tọ́ ǹjẹ́ tí a bá sàlù wà lásán tí alkohol ń bẹ lára wa tó bá lù wà lájẹ́ tí alkohol yí wa lára tó bá lù wà lájẹ́ àwọn olùmọ́nìkọ́ bàlù àlàjẹ́ ǹjẹ́ àwa lè ké lọ sí sọ̀lẹ́ ìyàpọ̀ ẹnu torí ẹ gbogbo lọ́sídà tá à ń sin sára kẹ́ ẹ máa wò ó wò nítorí bá jẹ́ alcohol free lọ́lẹ̀ jí sára lọ sí sọ̀lá káfílẹ̀ bá jáde nù ìyàpọ̀ ẹnu tó wà ẹ̀mẹ́jẹ́ ọ̀la mọ̀ látàrí àìmọ̀kan ló ti ti sára ló ti lọ sí sọ̀lá àgbẹ̀lọ́kọ́ lọ́wọ́ sọ̀lá jùlọ ìdí òní pé dókítà pọ̀ láyé nìsín eléyìí tí ò ní alukóhólù nínú àbí ẹ̀kọ́ ni tó ti jẹ́ pé òórùn tí wọ́n máa ń pẹ́ lára ju àwọn ní alukóhólù lọ sẹ́nu kó ní alukóhólù tẹ́ bá ti fi sára dẹ́gbọ̀n gbé tó àwọn dókítà sì wà tó ti pé wọn fi alukóhólù sáwọn wọ́n máa ń pẹ́ lára púpọ̀ ju èyí tó ń fi alukóhólù sí lọ. bákan náà. ọ̀rọ̀ náà tó ní fẹ̀jìtẹ̀ ní bú ẹ̀ jìnnà sí ọ̀ńtọ́ka sí pín ọ̀ràn ẹ̀ nípa jìnnà sọ́tí ní gbogbo jíjìnnà sí a gbọ́dọ̀ sí ọ̀nà kan káfí máa ṣàǹfààní lára ọtí báyà múmu ni o àgbọ̀dọ̀ mutí ó sì gbọ́dọ̀ fún yàn lọ́tí mu ìgbà tí wọ́n gbọ́dọ̀ mú báwo ló ti wá fún yàn mú mi mùsùlùmí kan ó ti fíríjì rẹ̀ bó ṣe ti báyìí ọtí ni wọ́n rí ní kí ló dé ẹ̀yin aláàjì ó nílò ní mú o bọ̀dà àwọn tí èsè mùsùlùmí tó bá bẹ òun kò tó bá máa mú sí ó máa kí ṣe wọn lálejò láhàwùlà wàlà kúwàtà ilẹ̀ wọn á lọ kàǹtí ọ̀dà amálé rẹ bàbá tó kú tó fọ títí nu fíríjì sékù rẹ nu àmọ́ wọn ti àtògùn àwọn tí kò láti pin ẹ́ torí délé ọ̀ gbọ́dọ̀ mú ọ gbọ́dọ̀ ti sàlejò a ti gbọ́dọ̀ gbọ́ síkàlẹ̀ kọ́ wá ti ayọ̀ sínú ipe àfẹ́ kó yí padà kó di xọ́lì kó domi kan nítorí tó bá ti bẹ́ẹ̀ ọ̀kẹ́ sọ síbi tí ó tọ̀ láti lò ní ṣùgbọ́n tó bá ti pọ́ sí fúnra ara rẹ̀ ló yí padà ló domi kan kò burúkú lò tọ́lá tí sábà tó gbé kalẹ̀ tó bá pẹ́ yóò tó domi kan kò ní jọ́sí má tọ́ba ẹ̀kọ́ ló ti ka ara rẹ̀ yí padà bẹ́ẹ̀ kò burúkú lò àmọ́ pọ̀ wọn láwọn àgbáyọ̀ sí kó tí ó lè bá kúrò ní tí wọ́n máa pààyàn ó lè bá ṣe é lò lómi kan tàbá ti bẹ́ẹ̀ tá a lò haramu la lò. bákan náà a fọ tító wọ́n ti àgbo wọn á ìnáwó làwọn kù sí àbí kúlùtà rárá o gbọ́dọ̀ bá mú mú kú mu o gbọ́dọ̀ bá mú mú kú mu omi ni ẹ dá sí ọlọ́ọ̀ni ó pè ó ti sẹ́ màmá àwọn àmọ́ amutí àdọ́gbọ́n mu látara mú àgbo àgbo jẹ̀dí ni wọ́n ti kó gbogbooro sínú ẹ̀gbá ìmúkúmu ló ń yẹ o haram. bákan náà ọtí èèyàn gbọ́dọ̀ dáadé iṣẹ́ rẹ̀ lẹ̀ kọjá pé wọ́n lọ ń pọn ọtí haram ni bákan náà ọ gbọ́dọ̀ máa bá wọn kọ sí láti ibi tí wọ́n ti ń pọn lọ sí ibi tí wọ́n ti máa tà kọjá pé wọ́n ti ní wọ́n ń gbà kọ́mọ̀jẹ̀ haram. bẹ́ẹ̀ náà ni bàbá tó kọ́lé kalẹ̀ tí ọ̀wá rẹ̀ ni háyà ṣọ́ọ̀bù fún àfàwọn ọlọ́tí òun náà haramu ni o bákan náà ẹni tí kúrúnà yọ sí lára àti gbìdìgbìdì yọ sí lórí wọn á ní kó máa fi ẹmu ni tó gbogbo eléyìí ká torí jẹ lé ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí ibi kó jìnnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wá nínú hadith eléyìí tí imaamu mùsùlùmí tó gbé jáde kájọ látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma anna rasulallah sallallahu alayhi wa sallam qaal inna alladhi harrama shurbaha harrama bay'aha ọlọ́run tó ṣe mímu rẹ̀ léèwọ̀ òun náà ló ṣe títà rẹ̀ léèwọ̀. èèwọ̀ ní pàtà ṣé yóò wá jẹ́ kọ̀kárà. torí pé èèwọ̀ ní káta ó túmọ̀ sí pé èèwọ̀ náà ni kára bákan náà kọ̀tọ́ wípé ká sí ọtí ká sì tó oògùn oògùn tá a mú nítorí pé èèwọ̀ ni ó wà nínú hadith èyí tí máa Muslim tó gbé jáde látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam anabi sọ nípa ká máa kọtí ti kí àpò táwọn fi tó òkúta fẹ́ mu pé innahu laysa bi dawa walakinahu da' ànábi ní kì í sóògùn ó ń gángan làárẹ̀ kì í sóògùn ó ń gángan làárẹ̀ tẹ̀bí látàrí ògógóró tán ti sára àgbótó mu ìwọ náà ti di pé ó mú ògógóró bẹ́ẹ̀ ni ẹlòmíì bó ṣe di ẹni tí ògógóró nù pé kìíní yìí ọwọ́ tó ti rọ̀ ọ̀hún gbà tó mú òun sì rí tójú òun là ọmọ padì ní bàbá di pé ńlọ ọ̀rọ̀ ògógóró mu ojoojúmọ́ bákan náà ọ̀ràn yẹn ló jẹ́ ikú ká jìnnà sí ọtí pátápátá nígbà tí ẹnìkan sọ fún anabi tó yin náà asnáhùhà àlejòwà níṣẹ́ ni mò ń ti ọtí fún ọtún kó lè bá a dóògùn tànàbí wa fi sọ yìí pé kì í sóògùn òǹgangan làárẹ̀ lọ́dọ̀ ìmáàmù Abu Hanifa rahimahullah àwọn ní kò burú ká fi ọtí ká fi sóògùn kò sì burú ká fi bí tọ̀ ìgbẹ́ kátó fi so oògùn kò gbóró káfi májèlé káfi so oògùn nígbà tá a bá rógùn míì mà tó sì dájú pé ọtí yẹn yóò wo ti ń ṣe wá sàn májèlé yẹn ó lè mú ti ń ṣe wá lọ wọn ní torí pọlọ ń sọ pé ọkọ sọsọ lẹlẹkùn máa harram alaykum illa mọkùrìtùm ilẹ Ọlọ́run ti sàlàyé kẹfẹ yín nípa tó ti léwọ fún yín àyàfi títí láti bá mú yín ṣe ṣùgbọ́n ìtọ́jọ́ gba onígbẹ́kọ̀ sọ̀rọ̀ ní dábòbá nípa ọ̀yà ìsọ̀kà tuntun wí àjọ àmọ̀ mùtọ̀ pékínni àmọ̀ àjẹgbẹ́ pékínni àmọ̀ mùtí pékínni nítorí pé àwọn awòsàn àárẹ̀ ganu ìtọ̀ ìgbẹ́ sọ fún ọkà tó jẹ yẹn o ọbẹ̀ ẹgbẹ́ gidi abúlé lórí o ìgbẹ́ wa náà wà mẹ́kọ̀ọ́ sí àti papọ̀ yìí látàná ni ọ̀fẹ́ mi fún lónìí torí ìgbẹ́ ti jẹ́ tàtúwà pé wọn ló sì ń fẹ́dọ̀ lọ́mọ àjẹ̀kẹ̀ lọ́mọ mùtọ̀ pé nǹkan sí ọ orí pé tó sí ọ nígbà tó mùtọ̀ tó mùgbó tuntun ti sí ọ lọ tẹ́lẹ̀. torí pé kí ni ọwọ́ nínú àdéhùn anábì sallallahu alaihi wa sallam èyí imaamu bukhari tó gbé jáde láti ọ̀dọ̀ abdullahi ibn mas'ud radiyallahu anhu fanabi sọ pé inna allaha lam yaj'al shifa'akum fi ma harrama alaykum ọlọ́run kò sì wò sáyẹ́ńsì tọ́ba sẹ́kù kọ́tí ló mú tó sì gbádùn kó kúkúkú tọ́ba sẹ́kù kó gbogbooro ló mú tó sì gbádùn kó kúkúkú torí pé ọlọ́run ló sùn sàn wá sára ohun tó ṣe léwọ̀ fún wa. torí ẹ̀ <coughs> bàbá èèyàn kú ọwọ́ ti ilé ọtí lẹ̀ <coughs> sílẹ̀ ń bẹnu dáàbò ogun rẹ̀ kò sínú ẹ̀ kò sínú ẹ̀ bákan náà bàbá èèyàn kú ó fi àìmọ ipá tó hàn títílẹ̀ nínú o kò sínú dáàbò fún rẹ̀ tó kì í sowó. ṣé àwa lè mú yàn ike gbàtàwé mu ẹ̀yẹ wa kó rárá o ntí ò lè jẹ́ tiwa ní níní àgbọ̀dọ̀ fún ẹlòmíì àti káwọ́ náà láti dànù kálukú sinmi. ṣùgbọ́n dọ́kí bàbá rẹ̀ ó fi lé ọtí sílẹ̀ ọwọ́ lọ wá àwọn ẹni tó mọ̀ nípa àwọn arinṣẹ́ yẹn wọ́n lè lè lò ó kẹ́ máa fi ṣe fáńtà àbí kẹ́ ẹ máa fi ṣe kó lẹ́yìn tó máa kọ gbogbo orin yẹn àwọn irinṣẹ́ yẹn kò sí tó burú mẹ́. màtí ọ̀bá lè ṣe kankan jọ sí lọ kẹ́ wá bẹ́ẹ̀ ṣe túká pé àwọn tí máa ra àlòkù orin kí wọ́n wá ra fún kú lọ bí tí wọ́n máa kú lọ jágajága kálukú sinmi. tọ́ àwọn mùsùlùmí ẹnu wọn kò lórí pé ìwọ ni ká ta ọtí àti bá a ti ráwọn aláàjì aláàjì àti tọ́jú o. wọ́n ń pè ní bàbá ọlọ́sìn ọ̀rọ̀ àjí ó sì bóyún pé yín mọ́kà àjá àjá ni lóòótọ́ ń tó gbogbooro subhanallah èèwọ̀ ìníká tọ́ ọ sí èèwọ̀ sí náà sì ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ wa ní tó máa ná ń bùkátà àti fa ìjẹsí lára ọsibítù lè lẹ́jẹ̀ táwọn èèyàn sílẹ̀ lọ́fẹ̀ẹ́ wọ́n sọ pé àwọn ọ̀lẹ́jẹ̀ àbáwọn ní títà mi àwọn èèyàn wá sílẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ sọ pé jọ káwọn èèyàn máa dá ìjẹ̀jọ lọ́fẹ̀ẹ́ àwọn ẹrú ọlọ́run afún yín lọ́fẹ̀ẹ́ èyí wọ́n á kó pamọ́ ẹ̀ ń tà sẹ́mi pé ẹ̀jẹ̀ dọ́ńdọ́ pé da òkè yánu eléyìí náà lọ́fà mo ó dé èèyàn èèyàn mẹ́wàá péré lọ́la àwọn àti rí pé bá rẹ̀ bá àwọn náà gan ọtí tó tún padà gbowó lọ́wọ́ àwọn ni àwọn gẹ́gẹ́ bí tí tó ẹ rí i pé bá ẹ̀jẹ̀ á ní a minor ẹ̀jẹ̀ táwọn ní wọ́n á wá títí títí tí ọ̀dọ̀ èèyàn kan wọ́n ti rí náà ta kan five oní five thousand káà ọ dájú kọ yọpọ haram sì lówó ẹ wo sì ń àwọn èèyàn lọ ẹ̀jẹ̀ tí wọ́n gbé ní five thousand wọn alágbára láti rà yọpọ ọkọ àmọ́ owó náà kúmá bọlá gbà a ta ẹ̀jẹ̀ wa a gbọ́dọ̀ ra ẹ̀jẹ̀ àárẹ̀ wa ń sèyàn wọn á ní tọ kò sílẹ̀ ti lè rẹ́jẹ̀ lọ́sẹ̀ ẹ̀yin lẹ́sìn lẹ́sìn yẹn ọgbà ra yìí ẹ máa gbé èèyàn yín lọ ọ̀sán kọ́ ọ̀rá lọ wọn yẹ wa ra ìjẹ ju kó ti pé ọtẹ ẹ̀jẹ̀ lọ nítorí pé tó mú ọ̀rá tó la màtíláàtì ọ lọ sí ni kó àmọ́ sàn kọ́ ọ̀rọ̀ àdúgbò ọ̀dà lọ. mo wa lọ́rọ̀ ẹ̀ tọ́ra òun bùkátà rẹ̀ yàtọ̀ sẹ́ni tọ́ta. tọ́ eléyìí ìgbà tí òtítọ́ sẹ́nu àwọn kò kó àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ tẹ̀jẹ̀ àgbọ̀dọ̀ eléyìí tọ́ka sí pé àwọn àgbẹ̀ ńkọ́ tí wọ́n ń pè yàn lọ sí orí pápá akramakumullah ilé ìgbẹ́ gbogbo ayé ẹ wá lọ kó gbogbo ìgbẹ́ tó wà mẹ́jọ àti tútù àti tó ti gbọ́n àwọn kan láwọn ń dáko wọ́n fẹ́ẹ́ fi ṣe ajílẹ̀ ọlọ́mọdé ajẹjẹkújẹ làwa ń bí fún fún ajẹkújẹjẹ tọ́lọ́pọ̀lọpọ̀ oúnjẹ tó ń kú lọ́dọ̀ ọlọ́lọ́mọ tó gbìn. ẹ wá sọ pé ẹ̀yin lẹni lẹ yìí ẹnìkan tí ń dáko fẹ́ kó gbẹrẹ náà àti ilẹ̀ àtúntò wà lórí ẹ wọ lóní ọwọ àni rírà ni ọrà gbẹwò ìgbà tó ti rí pé wọn níjẹ sẹmi pé bọmọ nàìjíríà ṣe ṣe mu ìgbà tí wọn bá láwọn níjẹ kẹ́ni kó tẹ wá kó wọn là níjẹ pé nù títà ni gbogbo kóńgò kan ọgọ́rùn náírà wọn bá kó ìgbẹ́rù ẹ bá ta haramu owó yẹn haramu pọ̀tọ́kátà bẹ́ẹ̀ ni ọ̀tọ̀kátàtọ̀ ni wọ́n ní ìdìtọ̀ èèyàn àwòrán ìlà ẹ gbọ́dọ̀ tàtọ̀ ẹ gbọ́dọ̀ tàgbẹ́. bákan náà gbogbo tí ọ̀tọ̀kátẹ ọ̀tọ̀kátà ọ̀ ó dá ìgbẹ́ ńkọ́ ìgbẹ́ ìgbẹ́ tòlótòló ìgbẹ́ àkùtà ìgbẹ́ tààlítà torí pé ìgbẹ́ nìgbẹ́ ń jẹ́ ó ti lẹ̀ jẹ́ pé gbẹ kan ó burú jù mí lọ. ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run gbogbo ògbẹ́ ìdájọ́ rẹ̀ nìdájọ́ ẹran tó tara rẹ̀ jáde. ìgbà tó ti pọ́tọ́ kájọra fún mímọ́ ọ̀lù àgùntàn àti ewúrẹ́ láti ẹ pẹ́pẹ́ yẹ tòlótòló nǹkan kan ajẹ́pẹ́gbẹ́ àwọn náà ń tọ́ mọ́ ni. ṣùgbọ́n ẹ mọ́gbàgbé pé kí làwọn náà ń jẹ́ ìgbẹ́. ìgbẹ́ tí wọ́n ń jẹun ó ti yẹ kó ká má tà ẹ wá kó wọ́n lè lò ó dáko ń tiẹ̀ wọ́n lè fi kó àmọ́ ìgbẹ́ ẹlẹ́dẹ̀ kọ́ ẹran rẹ̀ kọ́ haramu ìgbẹ́ rẹ̀ náà kọ́ bóun ọba ti rí ẹran náà nítorí eléyìí pé ara gbẹ́ ìgbẹ́ màálù ìgbẹ́ adìẹ lówó wọ́n lò tiẹ̀ tí wọ́n máa bá tiẹ̀ tó nílẹ̀ haúsá wọ́n ní gbẹ ìgbẹ́ àwọn nǹkan wọ̀nyẹn wọ́n tún sọ wọ́n nílẹ̀ haúsá díẹ̀ kìí sáwọn ẹrí òtún àwọn lò wọ́n ń gbé lọ́dà kù ẹ̀ sì rí pé lọ́pọ̀lọpọ̀ àwọn onílé adìẹ nígbà tí kìíní bá kà wọ́n láyà wọ́n mọ̀ wájà náà wà á kù lọ́fẹ̀ẹ́ mọ̀tẹ́ni sọ wá gbé tirẹ́là dípa nídìí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí tìrò rẹ̀ pé àpò kan o hmm? àpò kan múrí mẹ́ẹ̀ẹ́dógún ni àpò ọgọ́rùn àpò ń bẹ sẹwọn kówó ti dé torí di eléyìí báyìí eléyìí ń sẹ bá ta kò burú àmọ́ kẹ ẹ má ta lọ dáa jù a ti sọ ike tó ti bá yí padà fúnra ara rẹ̀ tótó mi kan kò ká lò wọn tá a kọ aládàáyọ sí ọ̀tọ̀ ká lò ó yìí tọ́ka sí pé gbogbo ń tí wọ́n ti ń tayò àti tó lówó nú àti tí ò lówó nú gbajúmọ̀ sí àti mọ̀ntọ́fà téyì tó lówó nú òkè dáa torí tẹ́tẹ́ ni èyí tí ò lówó nú ńkọ́ wọ́n ní ìdíje òkè dáa òun náà ni pé yọ́ọ́ máa sẹ́yìn wa gbòǹbì àti rántí ọlọ́run yọ́ọ́ máa lé wa jìnnà sáti ti sọ̀lá bẹ́ẹ̀ ni àbí lẹ́kọ̀ọ́ gbogbo ara rẹ̀ bẹ́ẹ̀ lúdò yìí tẹ́ bá gbé wá bí tẹ̀ wọ́n tẹ̀ ti jẹ́wọ́ tẹ̀ mẹ́ta ọ̀hárí pé jẹ́tẹ̀ ń bá lọ yóò súnmọ́ tó wọ lóhùn yìí wọ́n á ní ayé àrùn sọ́lẹ́ fún bàbá yàtọ̀ sọ̀lá. tò bẹ́ẹ̀ náà ni àwọn tó ń tayò tó ń tayò wọn ò ní ọ̀pọ̀lọpọ̀ bàbá aláìlérò ìní ọ̀pá kájà sọ lóde wọn àtọmọnú rẹ ọmọ tayò kò lè jẹmí láyò kò lè fayò pamí ọmọ kò ti kú tẹ́lẹ̀ náà ìwọ́sọ̀ lọ sí tó ń tayò bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi láyò àyẹ̀wò àti wọ́n máa ń ta tí bọ́ọ̀lù ọ̀ wà láàrin tí wọ́n ní àwọn àwọn agbábọ́ọ̀lù agbọ́nbí aṣọ dúdú àwọn tagbọ́nbí aṣọ pupa wọ́n wá ti irin méjì mú ẹ̀ ti gbà ọ̀nà máa ti gbà pàánù ah, wọ́n wá ìjà wèrè kàdí sí pákó gbogbo ìranu ni tí ò ní sí ma kankan dúkú yẹn ń ṣe wèrè lọ bẹ́ẹ̀ ni nínú ayò náà lè tí wọ́n fi igi tí wọ́n máa fi gbá bọ́ọ̀lù pé yọ wọ kòtò yẹn àbí òní wọ̀ tẹ́tẹ́ burúkú wọ́n gbọ́ kọ́ọ̀ fìyà rẹ̀. bẹ́ẹ̀ náà ni inú ayò náà lè tó ṣe pé wọ́n á máa ṣe tí wọ́n ní kó mú nọ́mbà kan wọ́n náà mú nọ́mbà kan wọ́n kàn tẹ ẹ́ńjìnì yẹn ni yọba máa yí orí nọ́mbà tó bá dúró sí ẹni tó jẹ ẹni ẹ̀yin mọ iye owó nílọ lórí ẹ̀ ní Las Vegas l'Amẹ́ríkà bíbẹ̀ ẹ̀ tẹ́tẹ́ làwọn gbajúmọ̀ sọ gbogbo orí ibú nìyẹn gbogbo tẹ́tẹ́ pátápátá ọ̀dà ọ̀tọ́ èèwọ̀ ni ọ̀ràn yẹn ló ti jẹ́ lórí wa fífa jìnnà sí i. ìgbà tó lọ́n sọ pé ìnàmá yorì lè ṣe ìbọn nínú àyà yìí àmì ńlá ni fún gbogbo onílàáfà yìí wípé gbogbo nǹkan yìí lọ́nà sílé o nítorí pé tó bá ti tó bá ti ní pípẹ́ láti ṣe ọ̀dájú kó lórí ilé òní súnmọ́ lórí ìdí ẹlẹ́yìí ọlọ́run bá ń kìlọ̀ fáwọn ẹrú rẹ̀ sájọ́lùgbàgbọ́ òdodo wọ́n jìnnà sí ìwà ṣètọ́n ṣètọ́n ní dọ́tẹ́lẹ̀ ṣètọ́n ní dá ìkórìíra rẹ̀ nílẹ̀ onídìí bí káwọn èèyàn kọ́yìn síra wọn tọ́lọ́run ṣe ń ṣèkìlọ̀ fún wa àti tèrè látara sábà bí tọ́lọ́run ti sọ àyà kalẹ̀ wípé bẹ́ẹ̀ náà ni ìyí máa dá ọ̀tẹ́lẹ̀ orí káwọn sọ́jú ọjọ́jọ́ rẹ̀ ara wọn tí wọ́n mu sí yóò tán tán sára wọn lọ́gbẹ́ tán síra wọn léṣe tí kálukú wọn sọ pé tó bá kú ọmọ yẹ òun

kápá ń gbébì kan ibi táwọn ń gbé yìí àwọn tó ń nímọ̀ láàrin wa ọwọ́ tí wọ́n mọ̀ náà náà ń sọ fún wa àwọn kankan bẹ nínú dáǹsì tó dé ìwọ̀ ṣùgbọ́n táwọn olùmọ̀wò nímọ̀ débẹ̀ nípò kó wọ́n sọ fún wa orí bẹ́ẹ̀ làwọn wá kúlé lórí àmọ́ pé ìwọ̀ ni là fi ń ṣe sòrò àwọn eléyìí àwọn náà bọ́ sábẹ́ àyà rẹ̀ nígbà tó ṣe pé tí wọ́n ti kú wọn nímọ̀ nípa pé nǹkan yẹn ọ̀dà ọlọ́run sọ pé wa ma kunna mu'azzibina hatta nab'atha rasula àwọn ibi yà jẹni tó bá tẹ̀sẹ̀ sáájú kájú rán ìrànṣẹ́ sí i tó ẹni tí ń sàlàyé ẹ̀sìn fún yín láwùjọ yín àwọn onímọ̀dé bẹ̀ tó ní gbogbo yín ti wà báwọn ẹ̀yin ló sì láǹfààní kẹ jáde kẹtù lọ gbọ́rọ̀ ọlọ́mbó mi à ń bẹ lọ́n kọ́mẹ́sì ẹsẹ̀ lórí irú àwọn èèyàn bẹ́ẹ̀. bákan náà àdéhìí tí Imam nípa bí Anas ibn Malik radiyallahu anhu bó ti sàlàyé fún wa pé ní kíá tọ́lọ́mọ bá ní ẹ má mutí má ẹ jìnnà sọ́tí iná gbé gbogbo ọtí tí wọ́n yí dànù ó fi hàn wá báwọn sàdé ṣe máa yára tẹ̀ láti ọ̀lọ́. eléyìí ti ń bẹ nínú tó sọ wọn dà síwájú àti káwọn ọ̀nà bẹ̀rù ọlọ́ kákíyèsí wa wa kákíyèsí tẹ wa àìmọye nǹkan la àìmọye nǹkan ni wọ́n fi ń nípa pọ́lọ́ ń fẹ́ báyìí ọlọ́run fẹ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ láti fi ṣe wà o à ń kàn ń gbọ́ à ń dá àjọ ni kó lè bá a dọ̀ràn sí wa lọ́rùn jọ gbé ndàrú kìyàmù eléyìí ọ̀dà o gbogbo ẹni tó bá mọ̀ pé òun dùn níwájú ọlọ́run tó bá ti lọ́la kìyàmù yóò sì di ọlẹ́rìí nípa ẹ̀sìn òun àti ọlọ́run tó gbọ́ ìlànà tí wọn náà sì mọ̀ kọ́lọ́ wọn fi ọ́ ọ̀dọ̀ wọ gbogbo wa káwọn náà máa yí ara tẹ̀ láti ọ̀lọ́ kẹ́rẹ́ àwọn sàbẹ̀ ti ti wa kẹ́rẹ́ àwọn sàbẹ̀ ti tẹ̀ ṣe èèyàn gbọ́dọ̀ sọ pé màá ń pa àwọn ìwà pálapàla jù ní ìgbà tó lọ́nba fi mí mánà torí pọ́ lọ́n fi fi ọ́ mánà torí pọ́ wọ́n kọ́ ọgbọ́n nǹkan yóò da ìfini mànà ní látọ̀dọ̀ ọlọ́ọ̀ ọba tẹsẹ ìgbà tí ọba tí wọn á retí pé ẹnikẹ́ni kó tó wá tẹsẹ ti ọlọ síbi kọ ọmọ ṣe má rárá o

ìyàwó rẹ wọ́n sọ ìlédìí ọmọ fọmọ yàgbẹ́ sí i àbúrò wa pátá ọkọ kọkọ yàgbẹ́ pátá bá fi pé ọkọ wa mọ̀ ọmọ yàgbẹ́ lé ẹ kí ló ṣe ọtí náà ni máa máa jìnnà ńgbà tí àwọn mùsùlùmí ti gbọ́ pọ́sí ọ̀dà àwọn ti jìnnà títí pẹ́ àwọn tí èsè mùsùlùmí ti mutí àwọn náà máa pé kọ̀dà kò sí síbi tẹ́ nìkan ti ní kí wọ́n mutí èyí tó pọ̀ kọ̀dà adékè kékeré rẹ̀ náà ń kọ́ ó burú torí di eléyìí ẹtú bá o kẹ̀dẹ̀ ìlẹ́yìn ọtí o kọ́tí o lè bàtẹ̀ yín náà lọ́rùn balẹ̀ òṣìṣẹ́ nìkan tó ní làákàyè tó fẹ́ sọ pé tẹ́tẹ́ dáa èèyàn ta tẹ́tẹ́ ó sì jẹ ilé ó sì tún ta tẹ́tẹ́ títí wọ́n fi gba ilé lọ́wọ́ rẹ̀ wọ́n tún fi sọ́dà nù wò kí wọ́n á lè rìn sọ́jẹ́ mi ọ̀dẹ̀rẹ̀ kankan bẹ̀. inú tẹ́tẹ́ òun náà ni èyí táwọn kan gbé wá báyìí lójijì ike tí wọ́n bá ń ka ní o kìnnìkan tó bá ti mẹ́gbẹ̀rún kan wá ọmọ ti gbẹgbẹ̀rún mẹ́ta tẹ́tẹ́ náà ni síbẹ̀ mọ̀ pé tẹ́tẹ́ ó lè jẹ́ ó lè ta ìjẹ́ àbí ẹ̀kọ́ ni sẹ́yìn fáwọn tó ta tẹ́tẹ́ náà wọ́n sì wà kan jẹ́ ńgbà tó yá ni gbogbo wọn bá fìdí rẹ̀ ni wọ́n bá lọ lánà tẹ́tẹ́ náà lélẹ́yìn náà tòkòtì nídìí ká lọ kí lẹ́nìkan lórí tó bá ta tẹ́tẹ́ ńgbà tó jẹ olùkóró ńgbà tó ti dìde rẹ́ni àwòrán máa pariwo kò sí nǹkan ni torí ẹ̀ ọtí kéré àbọ̀tí pọ̀ haramu ni o ìwọ pé èèmùtí ṣùgbọ́n orí ìgò ọtí kàtí díẹ̀ sẹ́kùn bẹ́ẹ̀ ọ̀fẹ́ ròmù kò wò bóò ní máa rí lẹ́nu ọ̀pọ̀ sí ó ti mutí nìyẹn ọ̀ọ́dì ẹ̀gbàdáwì ó ní máa dùn àbí máa kan láì sí ìmutí gbogbo onílàákàyè mọ̀pọ̀ láì sí ìmú ẹnu nǹkan táwọn ọ̀nà tí náà ń ṣe ní ìsinyìí àwọn ọlọ́tí ti ń pọn tí fún wọn àwọn náà sọ pé àwọn sọ tí àwọn fọkàn sí àwọn sọ tí àwọn fi ananas àwọn fi sí àwọn sọ tí àwọn fọ̀gẹ̀dẹ̀ sí ẹgbẹ́ gbogbo eléyìí kọ́mù tí o lè bá àjókòó sídìí rẹ̀ náà ni wọ́n ti lọ sí yóò ṣúgà nù rẹ̀ ọ̀pọ̀ wọ́n ní ọtí ṣúgà nù rẹ̀ ọ̀pọ̀ gbogbo àti ṣúgà àti iyọ̀ rẹ̀ bí májèlé náà gbogbo ẹ̀ torí di eléyìí báyìí gbogbo ọtí ìwà ni kò sì tọ́ kéèyàn mu ẹ sì rí i pé àwọn ọlọ́tí wọ́n lè bá a máa dà ọtí kan wọ́n ń pè lógógóró wọ́n wàá ya fọ́tò rẹ̀ wọ́n ya sára wàhálà ńlá wọ́n gbé sẹ́bàálì ọba nígbẹ́tọ̀ ọtí làwọn bá wọn títà tó àfúnyàn wọn wá gbé sẹgbẹlẹ ọba pẹtọ ọba kan òtítọ́ tako gbogbooro bọba yín bá ti bọba fara mú gbogbooro kẹyìn náà ọmọ mú ntòlógbò ìtumọ̀ rẹ̀ nù torí wọn ní gbé sílé àwọn ajíyèrè bọba jọrọ àwọn ilé ìní bá mú kí la fẹ́ẹ́ ti ṣe wọn àgbè sílé ọba gbogbo àwọn ilẹ̀ Yorùbá yìí wọn jẹ tán o fún gbèsè ọba ọba àdàwùsà kan áhà kó tó rí wọn ti gbé ọ àwọn ọba ilẹ̀ yorùbá náà ní bábẹ́ náà ilẹ̀ yíbò tí wọ́n á fi sáńbọ́ọ̀dù síbẹ̀ pé ògógóró máa sà ìgbàtọ́ bá bá mú gbogbo yín náà kọ́ pé ẹ máa mú nsò àti dúpẹ́ sọ́lọ́ wọ́n rí tìlú kan gbàtọ́ wọ́n rí atẹ́gùn gbé dànù wọ́n tún wá lọ sí àwọn arìn ńláńlá ah! ọlọ́ọ̀bá wa gbà ìjì burúkú kàtújà ó tún fi orí rẹ̀ lélẹ̀. lè yẹ ẹ àmọ́ bó sẹkùn bẹ́ẹ̀ bí ọsẹ kùn bẹ́ẹ̀ lọ ńnadúpẹ tọlọ torí di ẹlẹ́yìn pé ọtí ọ̀rá yìí ló pọ̀ mí sọ fún ọ. ni wọ́n tó mú dín tó ń títí abẹ́ agbádá wọn náà ti máa tó kò sí gbé hàn kò gbé hàn náà ni. àwọn bí àgbéta fẹ́ ti ta lùwàlá ọtí kunu rẹ̀ bámbám ń bá jókòó àwọn ọlọ́ọ̀dọ̀ wa kó ọ́ omi náà nìyẹn kọ́ irú àwọn ilé náà wà tí ò ní bẹ̀rù ọlọ́run tí ò ní tẹ́ bá gbé pamọ́ séèyàn kò lè pamọ́ sí ọlọ́run ẹlẹ́dàá wa torí ìdí eléyìí ká jìnnà sí ọtí mímu èèwọ̀ ni àwọn mùsùlùmí kan wá wà táwọn ń ṣiṣẹ́ lé rédíò wọ́n ní àwọn tó ṣolùgbọ́wọ́ ètò táwọn ń bá lọ yìí lè ṣe ọtí ni oní ọmọ bá wọn polówó ọtí báwọn ló kún ọtí báyìí ló kún ọtí báyìí wàá pàwọ́ tuntun tẹ́ mú yìí náà bá gbà kására ara yọ ọ́ náwó wọn mùsùlùmí ló ta ní bá wọn polówó ọtí kìtẹ́kìtẹ́ bí wọn ní tí àwọn ti gbà mí ká ní tí burúkú torí di eléyìí bá jìnnà sí ọtí ọ̀gá ńkọ́ tọkọ máa ń sẹ́ tó ní ọmọ mú èkó sinabu méjì wá jọ freedom mùsùlùmí sì ni àwùjọ ìlẹ̀ sọ́ọ̀tì ẹ̀dẹ́ káfíìrì ní síbẹ̀ á pè kí ni lẹ́yìn tó bá rẹ̀ kúkúrú ìdáhùn ọ̀sẹ̀sẹ̀ lẹ́yìn kúkúrú rẹ̀ àmọ́ wọn mùsùlùmí ọtí ni wọ́n mú gbogbo wa torí jọ́sí wọn náà firi ọ̀gá gbà gbàdọ́gba wa gbà ni wọn náà máa gbogbo wọn fẹ́ yọ lórí ikú ẹ̀yin wani ní ẹ ọ̀gá ọmọ yín ó ní kó mú gbogbooro wá ó sì lóun nígbà kó mú gbogbooro wá gbogbooro ẹwẹ́ lómi kó kiri ọmọ tó ń tira wa ẹ mú rúgbó wa ẹ mú wa ẹ mú wa ẹ mú kan wa àtògógóró ògógóró báwo wọn ní bí wọn ti máa gbà lé àwọn ẹfọ ọmọ ọmọ yẹn ẹ má fún wọn lówó owó lẹ́yìn fún wọn wọn bá fi rò gbogbooro ẹ̀yin náà lẹ́ rò ọ̀dà bí ìgbà ọmọ yín yọ wá ọkọ̀ tiẹ̀ lọ síwájú ọmọ tiwa náà wá ìyàwó rẹ̀ síwájú ọ̀ọ́ bọ́lá àti bá aláàjì á mùsùlùmí lẹ́yìn náà kílẹ̀ tó gbogbo bákan náà wọ́tọ̀ tuntun wọn aláwọn ṣàdúrà kó lè máa rí ń wọn á gbégbó pé àti là ló ṣe ń bì àti tà lọ́ọ́ máa ṣe àti jẹ lọ́ọ́ máa ṣe ẹ́ ògógóró a'udhu billahi bákan náà kíní kan tó kú dá ẹ̀ tẹ́ ẹ máa ra mu alùpùpù ọ̀ṣọ́ra fún o torí bí ògógóró bí ògógóró ni lórí tọ́ba kọ́ mu tó rí lọ sí káà wáyà kọ́ kọlura wọn lórí rẹ̀ pé yẹ kíní dé nú báyìí tó ṣọ́ra fún tó kú dá ẹ̀. bákan àwọn èèyàn tí máa tàtẹ táwọn tí máa tàtẹ oríta oríta àbílẹ̀bọ̀ oríta àwọn tí máa tàtà àti ọ̀ràn bí ògógóró sẹ́pẹ̀ pẹlẹbẹ gbogbo ẹ lóríṣiríṣi wọn máa ta egun etí máa gbogbo òmùkùmù wọn ṣe o kówó wọn ṣe e wá sí dànù bákan náà aláàjì tọ́dá tọ́tí lẹ̀ aláàjì ti ń tọ́tí ó bó sì dá àwọn ẹjọ́ wájú ọlọ́njọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà bẹ́ẹ̀ tó ti tẹ́lì lẹ̀ fún ọmú tí ṣe zìnà ń bẹ̀ ó bó sì rojọ́ wájú ọlọ́njọ́ ẹni tí ò bẹ́ẹ̀ gan ń bà sì rọ́nà lọ́njọ́ kátó pé bàbá ọlọ́tí pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó ṣọ́ wa kó là wa níbi ṣíṣe gbogbo tó ṣe léèwọ̀ ọlọ́run ọba wa kó ràn wá lọ́wọ́ lórí àti dún ní máa ṣíṣe tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa kó sì fi bẹ́ẹ̀ kó fi rọ̀ wá lọ́rọ̀ jìnnà sí tó ṣe léèwọ̀ fún wa ọlọ́run ọba kó ká ọtí mímu kúrò ńlẹ̀ kó yí àwọn ọ̀mùtí padà sẹ́ni tí ò ní mutí má àwọn ń tẹ́tẹ́ ọlọ́run ọba wa tún wọn ṣe kí wọ́n mọ́ta tẹ́tẹ́ má kíkàlùkọ́ gbárí mọ́sẹ̀ rẹ̀ torí bí sẹ́ àrùlé yẹn bá ń ṣe ó pé ju kéèyàn máa ta tẹ́tẹ́ lọ àwọn gbèrègbèrè àwọn tí ń sin èrè ọlọ́run kò yí wọn padà kójú kí wọ́n lè gba islam àwọn oníyàn wò ọlọ́run jẹ́ wọn lè túbà kí wọ́n pátì kí wọ́n má bàa sórí ibú láyé ń bí àti lọ́la al-qiyama subhanaka allahumma bihamdik an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. tọ́ba ni béèrè kò sí. <coughs> <coughs> bẹ́ẹ̀ni oníbèrè sọ pé àwọn tí wọ́n tí wọ́n ṣe networks gẹ́gẹ́ bí MTN wọ́n á sọ pé tó bá ra káàdì iyekíye tó bá ra káàdì kò lóde ẹ̀ pẹ̀lú star eight eight eight star kọ́ wá sí nọ́mbà yẹn kó o sì kó tó wá tẹ slash nípa àwọn fún ọ ní dọ́bù owó rẹ̀ lẹ́sẹ̀ gbogbo ẹni tó bá ra káàdì pẹ̀lú àníyàn kó òun ṣe bẹ́ẹ̀ kó òun lè bá gbélé ọ̀dájú pé tẹ́tẹ́ lọ́ta àmọ́ tó bá pé owó ti tánu sẹ́ẹ̀tì tìyín ni ẹ̀sìn kan fẹ́ lóòdù ni èèyàn wá mọ̀ níta gbà lérò pẹ̀lú eight eight eight yẹn ọwọ́ àfi lóòdù rẹ̀ lówó bá lékún ìwọ ọ̀sẹ́lọ̀ mọ́ọ̀tọ́ ọ̀ma wípé ó fi gbà lékún ni ọ̀dájú pé tẹ́tẹ́ ni lábẹ́ òṣùwọ̀n lọ. bẹ́ẹ̀ náà ni ètò máa ń ṣe lórí tẹlifíṣàn tí wọ́n sọ yìí pé oníkálukú kó pè sórí ètò yìí tó máa bí ọ léèrè béèrè kan ọjẹ́ mọ̀ tó yìí pé tá a máa ń fi fóònù wa pera wa láì jẹ́ pé ètò yẹn là ń pè bóyá kọ́bọ̀ mẹ́rin mẹ́rin ni wọ́n máa já ní gbogbo ìṣẹ́jú àyà kan àmọ́ tá a bá pè sórí ètò yẹn tí wọ́n fi ń fún yàn lẹ́bùn yẹn dípò kọjá pé kọ́bọ̀ mẹ́rin wọ́n jà wọ́n máa já náírà mẹ́rin mẹ́rin ní gbogbo sẹ́kọ̀ǹd kọ̀ọ̀kan ṣe eléyìí náà tẹ́tẹ́ ní lábẹ́ òfin ọlọ́ tẹ́tẹ́ ní lábẹ́ òfin ọlọ́ nítorí pé kó lè bá jẹ̀bùn ni wọ́n ṣe mú owó tó pọ̀ yẹn ni wọ́n náà ṣe sára dá wọ́n já owó rẹ̀ ń jàkújà báyẹn tẹ́tẹ́ náà lélẹ́yìn náà. ó ṣe kí ni. náà kò nídìí kọ́ dọ́bù ẹ̀. kò ní ìdíkọ́ ṣé yẹn lọ́dọ̀ rẹ ni káàdì lọ́gbà káàdì èlò ọwọ́ fi san kọ̀tọ́kọ̀tọ́ hundred naira lọ́sàn-án bá pẹ ọwọ́ ni mo hundred naira yìí torí orí tó ṣe mí jò ní àbí òye pé two hundred fún káàdì hundred eléyìí rìbá ni ń pè òfin èèyàn yọ nípa owó. nítorí tà lọ́ndrẹ̀d ọwọ́ san two hundred kí lè léyìn sàfáàhà èèyàn ponú nù náà yóò túbà lọ́dọ̀ ọlọ́ọ̀nù àmọ́tọ́ ẹ kó ṣe ni pé wọ́n san hundred yẹn fún wọ́n pẹ́ lọ́wọ́ àṣọ pé mo gbọ́n lọ́ndrẹ̀d yìí torí oore tó ṣe fún mi ń jò ní náà. Alaikum ẹ fi two hundred ṣé kí ni ẹ fi ra àbí wọ́n fi fún yín. náà ni nà tẹ́tẹ́ náà sọ̀rọ̀ pé ẹ̀yin nìsín bíi bíi ẹ̀yìn wọ́n ti pè bí ìsàbí ìsàlẹ̀ ń wá hundred naira ó yẹ kó jẹ́ hundred naira kí ni túmọ̀ ẹ̀ kó hundred ó di two hundred.

wọ́n bèèrè pé àti pé láti fún ìdènà àìsàn lè máa mú yẹn nínú oyún látàrí ìdìbò wà wọ́n ní ẹgbẹ̀ wọn ẹsẹ̀ kí ni tí ẹni tí olóyún. ṣé ó gbààwẹ̀ àbí òní gbààwẹ̀. obìnrin tó lóyún tó yàn ó ti pẹ́ lára rẹ̀ tó a sọ fún pé ń bùkátà kọ́ máa jẹun dáadáa látàrí condition tó wà so ṣé ó lè gbààwẹ̀ àbí kọ́ máa gbààwẹ̀ yóò gbààwẹ̀ mọ̀ máa jẹun dáadáa ò túmọ̀ sí máa gbààwẹ̀ àsìkò téèyàn lè jẹun sí nínú àwẹ̀ yóò jẹun dáadáa so yẹn ni pé àsìkò sínú yóò jẹun dáadáa àsìkò sàárì yóò jẹun dáadáa inshallah má fi mushkila nítorí tẹ bá tẹ̀lé gbogbo orú àná sí àtọ́ máa ń wí láwọn sítù yẹn ẹ̀ fáwọn ẹsẹ̀ mùsùlùmí so ọ̀nà tẹ̀ fi ní sí lọ́run wọn máa là fún yín lóríṣiríṣi so oyún ògbé kan máa gbà wẹ̀ so lẹ́yìn náà ìgbà tó gbà wẹ̀ every second náà lè yàn máa jẹun tó kò sí nǹkan kan tó wà nínú. sọ bákan náà wọn tún ṣètìlẹ ìpè ní ṣé ní tó bá ń tó ọmọ náà lọ́wọ́ nínú oṣù ramadan pé kí ni nǹkan tí ó máa ṣe fìdí àpèjì. kò sí fìdí à ẹni tí ń fún ọmọ lọ́yàn àbí ẹni tó lóyún ààwẹ̀ ni wọ́n gbà ààwẹ̀ ni wọ́n gbà kò sí pé fídíà kan yẹn tó bá ti ṣe fídíà rí ọ́ gbà àwẹ̀ rẹ̀ kọ́ mọ iye tó ń ṣe ń gbà yẹn iye àwẹ̀ tó ń pàtì lọ́sàn gbogbo ẹ̀ padà ni. eléyìí lè tọ́ dọ́gba jù náà rọ àwọn olùmọ̀ torí abdullahi bin abbas radiyallahu anhuma tóun sọ yìí pé olóyún àbẹ́ni tí ń rí ma wọ́n máa bọ́ aláìní ni ńṣe ló fi wọ́n wú arúgbó arúgbó kò sí àpò ẹnu pé bọ́ yẹn ni torí pé ogbó ìkúrò àfi kọ́jẹ́ kú ṣùgbọ́n ẹni tó lóyún àbẹ́ni tí ń rí ma ẹni tó lóyún ọ̀padà so wọ́n dàbí aláàrẹ̀ lásán ni tó ṣe pé ọlọ́run ní bí wọ́n bá lè gbà wẹ̀ ní ìsìn wọn sàn gbọ̀ báyà bẹ́ẹ̀ ló lóyún rí bẹ́ẹ̀ lẹni tí ń rí máa rí wọ́n gbọ́dọ̀ san àwọn yẹn padà kódà gan tí wọ́n bá fi lè fi falẹ̀ tí rọmọgọ́nà míì bá fi dé tí wọn ò tí ì san yàtọ̀ sí pé wọ́n san àwọn yẹn padà wọ́n tún máa fún aláìní ló ń jẹjẹ fáwọn ojoojúmọ́ ó di ààwẹ̀ pẹ̀lú fífún aláìní ló ń ní ìgbẹ̀yìn wọ́n béèrè pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sàlẹ̀ fún wa nípa àdìsánwó àfúrúsílám tí wọ́n sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá gbà rẹ̀ tó sì ràn kan pé wọ́n pẹ̀sẹ̀ lọ́wọ́ wa pé ọ̀rọ̀ wọn ti àtàrà fi ṣe àforíjì pé wọ́n ní ṣé bẹ́ẹ̀ ni ìràkúrìtì tọ́wọ́ ọ̀gbọ́n kan ṣe lórí àwòṣe ìbàdàn rọ̀mọ̀dán. àmọ́ sọ́mọ rọmọdán la sọ mọ́ sọ́mọ rọmọdán ti rọmọdán nù ọlá ń bẹ fẹ́ni tó bá gbà wẹ̀ náà fi lànà ṣùgbọ́n kì í ṣe irú ti Ramadan rẹ ni Imam Shawkani rahimahullah ń sọ pé tí èèyàn bá lágbára láti lè gbà o nínú Ramadan kí èèyàn mùsàlá ìgbà bá a torí àárẹ̀ ráńpẹ́ kan bá a torí kinní kan ó nítorí pé yàtọ̀ sí Ramadan tí èèyàn bá ṣe gbogbo ọjọ́ ayé gbàwẹ̀ kò lè dípò ọjọ́ kan tí èèyàn jẹ nínú Ramadan torí pé àsìkò àsìkò tó lọ́lá tásìkò mi ọ̀dàbí rẹ̀ ni torí de eléyìí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fàwẹ̀ ọ̀gbọ́dọ̀ fi ṣeré nínú Ramadan torí pé tọ́jọ́ kan bá bọ́mọ ọlọ́wọ́ tó gbà bó bá fi gbogbo ọjọ́ ayé rẹ̀ yòókù tí ò sí Ramadan nínú ẹgbàá rẹ̀ kò lè dí Ramadan yẹn nínú ọlá tó lọ́n sí fún àkókò Ramadan. ṣùgbọ́n àdìsí wà tuntun tọ́ka sí ọlá ńlá tí ń bẹsẹ̀ tó bá gbààwẹ̀ tí ì sí pàápàá jùlọ lásìkò tí wọ́n ń ṣe jihad gbọ́dọ̀ gbé ojú rẹ̀ jìnnà síná sab'ina kharifa ní òdiwọ̀n àádọ́rin ọdún lọ́lọ́wọ́ fi gbé ojú rẹ̀ jìnnà síná tí ọba wa ṣe nǹkan kan ń bẹ yìí pọ̀ nǹkan sí anabi sallallahu alaihi wa sallam lọ tó máa ń gbá ọjọ́ àtìní àtijọ́ alhamis òun náà tó kò tó torí ẹ̀ àmọ́ ti Ramadan ọ̀yàtọ̀ náà. ẹni tí ọ̀tọ́ tí ṣùgbọ́n tó ṣe pé ọjà ti ń tà àwọn ọlọ́tí ló máa ń sábà rà bíi yìnyín ẹja tútù ice block ẹja tútù tí wọ́n fi ṣe ọbẹ̀ aláta nǹkan àwọn ọmọ tí náà modernize ọtí mímu pé bàtà bá ṣe ń tà wọn kó wọn sì máa mutí àwọn oúnjẹ kújẹ èèyàn dàbí omi tọ ṣé àwọn náà sẹlọ àbáwọn sẹlọ ẹ sẹlọ lópin ìgbà tí wọn bá sọ fún yín pé ice block tá a fẹ́ ra yìí o a fẹ́ fi mú kí ọtí tutù kọ́ máa wọ́yìn o pé ok tó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí fún títà pàápàá fẹ́yìn ọ̀daràn yìí ẹja yìí o a fẹ́ fi sọbi aláta o báwọn tí wàá mutí o à ẹ má ta fún un torí tí wọn bá fún yín ó ti di at-ta'awun 'ala al-ithmi wal-'udwan ìran àwọn ọlọ́wọ́ láti sẹ́lọ̀n àmọ́ ọlọ́run ò bí ọ léèrè pé tí wọn bá arajà lọ́dọ̀ rẹ kọ́ máa wádìí kí ni fẹ́ fi ṣe kí ni fẹ́ lò fún kí lọ́kàn àbí òye wa <laughs> so àfi sẹ́yìn bá ti dá wọn mọ̀ ẹ ti pa wọn ni àwọn náà ni tọ̀ ẹ mọ̀ wọ́nà láti yẹra fún wọn. ọwọ́ àdánwò àwọn mùsùlùmí kan bẹ̀rù ọlọ́run àwọn mùsùlùmí kan wà láwùjọ yìí tó ṣe pé bóyá ọjà awóróbo ni wọ́n ń tà bóyá fámásì ni wọ́n sí bóyá provision ni wọ́n ń tà lẹ́tùn wọn á rí tí wọ́n kọ́ ti sí kó wọn lọ bẹ̀rù ọlọ́run ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin tí wọn àmàdájú kọ́lọ́n gbé wa dìde ni lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama ọjọ́ tí kálukó do wájú ọlọ́run ọba gbogbo àgbà ńlá yìí wọ aláàjì tó ń tọ́tí wọ aláàjì tó ń tọ́tí ọjọ́ tí ó bá kó tó di pé kó palẹ̀ rẹ mọ́ tí wàá di àbámọ̀ ńlá ẹnìkan á níbò láṣẹlẹsẹ àwọn ti bá wọn sọ wọn gbọ́ wọn ní táwọn takùn táwọn nu àwọn gba ẹjẹǹtì rẹ ni kò burú níta lè ṣe wà òun náà ní ká bọ ìkọ́ tiwọn ká mọ̀ máa rajà lọ́dọ̀ wọn ẹ máa lọ rà á bómi tí wọn ti tọ́ tí mọ́jà ah kí ló dé àwọn náà ń ta nǹkan yẹn bẹ́ẹ̀ ni àlèwádọ́ ìyẹn yan lọ́tí ẹ̀yìn bọ́lọ̀ ni ó bí àwọn bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀ni á bá yín rí tó bọ́lọ̀ pàdé tó bá yẹ páyé gbà wá ni wọ́n jẹ gba inú rẹ̀ ó dùn so ètò àlèsè náà ni ká má rajà lọ́dọ̀ rẹ̀ ọjọ́ bó ṣe jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka